rí yóò dáa bó ti òkú òun ó ń sọ̀rọ̀ sí ẹ̀pẹ́rẹ́ mi. Welcome on board and good evening. Share the broadcast. Welcome on board and a very good evening. Oshatola, Shatola, Walata, and myself, I've just had a bit of what your last audio to me àti rẹ́rìn kún nínú ilé Òṣàtọ́lá warrior no nonsense woman. Good evening and welcome again. It's Friday evening. It's going to be more of a phone call where you'll be able to call the broadcast. And let's look at the topic Nigeria at the verge of breakup. ẹ kálẹ́ tẹ́ bá ti ń wò wá ẹ pe àwọn aráalé ẹ pe gbogbo wọn kó wá gbọ́ ìtàtúfẹ́ sọ lálẹ́ yìí. Welcome on board those watching us on Instagram. Hmm, Barrister, another another man that uses music to educate us, but we could not understand as quickly as possible, just like Fela Nicola Fokuti. Iwa Peluewa, good evening, my sister. Welcome on board. I'm sharing the broadcast. I want you to do the same thing as well. Hmm. I say, welcome on board. Thank you very much, those of you that have just joined us. Mm. tẹ ń má ṣẹlẹ̀ Hmm. hmm. Welcome on board, Olusemeko. Happy birthday to you, my brother. Oluwatobi Loba. Hmm. Hmm. 1995, Lottie corny. Hmm. Yes, so welcome on board. Hmm ọmọ nàìjíríà ní gbogbo wa. Hmm. Let me show you the video a little bit. Oh, what is that? Just got these pieces in from neonbeach.com. What is this that? one is a city skyline in white with a clear. Ah, ilé ti da gbogbo ẹnu àfi káyà pín káwúsá dá dúró kí Ìgbò dá dúró kí Yorùbá dá dúró. Ah. ọlọ́run má jà rógun yéè Barrister twenty five years ago kí ló rí táwọn ò rí. Ah àwọn ọmọ ìyá mẹ́ta Biafra fẹ́ lọ Yorùbá fẹ́ lọ Haúsá náà wọn ò lọ Kọ́mọláfẹ́ Johnson èyí tẹ̀ ń wò wá lórí Instagram àǹkíyín welcome on board. Mm. ó ti délẹ̀ tán báyìí o David Adébáyọ̀ good evening ṣé ká dá dúró díẹ̀ ẹ́ ṣé ká dá orin yẹn dúró dé àbí kó sì máa lọ sí i mò ń bí yín nì ṣé ká dá orin yẹn dúró àbí kó sì máa lọ sí ọ̀rọ̀ ẹnu wọn lè dọ́gba because Igbo àti Yorùbá àtàwùsá à ń ṣe kankan náà ọ̀tọ̀ọ̀tọ̀ ni wá hmm. adétòkùnbọ̀ ọmọọba wàhálà tà ní yọmí lọ gbọ́rin ilé nǹkan sí mo fẹ́ yẹ kó lọ gbọ́ kó lọ gbọ́ mo wá gbọ́ mo wá ní háà kí ni Barrister rí ní twenty five years ago tá a ṣe ń rí nísìn hmm. ọ̀rọ̀ rẹ o Gabriel Akinwande good evening gbogbo ẹ̀yin tẹ̀ ń wò wá láti Nàìjíríà hmm. ká ṣe máa gbórin yẹn díẹ̀ sí i ká gbọ́ sí àbí ó dáa. Eh, wọ́n ní ká start the program ẹja àfihàn sílẹ̀ a díẹ̀ eh, a lọ́pọ̀lọpọ̀ thank you very much and a very good evening. We welcome those of you watching us on Instagram Live, and we welcome those on Facebook. In the next 24 hours, I will have a Twitter live as well. and we hope our YouTube channel will be up and running as well simultaneously. Let's continue to listen. No, let us start the program. Okay, wà látàánú ohun tí bá wa gbé YouTube yẹn sórí comment so ìwọ náà lè lọ gbọ́ lẹ́yìn ètò hmm, òun nìyẹn tó bá fẹ́ gbọ́. Àmọ́. Dr Karim ẹ wà látàní kẹ wá jẹun èkì ló fẹ́ jẹ ó fẹ́ jẹ pando we welcome you to another evening with myself and you we know the drill and we will go into it as quickly as possible bear with me my my sitting direction has changed this evening but sometimes it does happen like that. Let's quickly go straight to our anthem. And then we will need three people to start the prayer with us again this evening. And after that, I'm just going to open the phone line so that we can get more people to call for two hours. Let us, um, Abika Kokogbo, Babawa Ogunde. Nígbà tá ti gbọ́ Barrister tá ti wọlé. àdàkà gbọ́ Awolowo. Awólọ́wọ̀ nítorí pé kíni for each time we listen to that it also inspired us and let us to remember that we have a mission and that mission must be delivered it doesn't matter how long it will take it is not how long it is how well prepared we want to do it so I'm gonna play that. that track. We play the anthem after this. This is just to tell us that we are somebody. We're going to open the phone line straight away after the anthem, but we will do the prayer. ẹ lọ sign petition yẹn à ń bẹ̀ yín. we should leave prayer aside. okay. ẹ jẹ́ ká gbọ́ ilé délẹ̀. ọmọ alára a máa polówó rẹ̀ nílé ara. let's go straight into it we play the anthem so that we are not wasting too much time this evening. Let's go straight into the anthem. And I hope a lot of you are also learning the anthem. It is very, very important that you know how to sing that anthem. Very, very important. Let us play the anthem. We open the phone line and we roll the game. Nigeria will break. We won't show any video tonight, but let us play the anthem. <laughs> iṣẹ́ wa ìmùlẹ̀ wa. ṣiṣẹ́ ká ṣiṣẹ́. that is the way we do it. Um, and we will do the prayer. We won't cancel a prayer because we are fighting a spiritual fight. Let's get the first three people as quickly as possible and let us do the needful because that is important. Plus four four seven five nine four zero five zero nine seven nine. Sheon, thank you very much. I can confirm that your message has been delivered, and I'm sure you got the message because it's right here in front of us. Thank you very much. It goes a long way. Now we can monitor things, I can see things. We are live on Instagram. By tomorrow, we will be live as well on Twitter. If we don't see anyone to pray, I will just say we go according to the the scriptures and according to all the the deities of our tradition to start the program. Let's start it with Do we really want freedom? Or are we just kidding? Do we really want to move out of a contraction location that we have been stuck in for decades? Or are we just all trying to watch a program and say, you know what, I will call in, I will comment, and then we will move on and then I'll wait for me the next day or wait for my ego to be live, Frank Bello, Oshatola, and every one of us. And we have Latif calling all the way from Libya. Latif ló kọ́ Libya ní ṣókí bisimilahi rahim allahu la ilaha illa wa rahim kọ́ yóò mú látàwọn sọ̀rọ̀ sùnmọ́tò wàlánà mú lọ́wọ́ mọ́ samawati mọ́ fi lè harin. ما شاء الذي يشبع عنده إلا باسمه يعلم ما بين أيديه وما خلفه ولا يحيطون بشيء من به إلا ما شاء واسع كرسي السماوات والأرض ولا يعوده بسبنه وهو العلي العظيم سبحان ربك رب العزة عما يصفون والسلام على المرسلين والحمد لله رب العالمين آمين Oṣegun Lateef a tún pè padà lẹ́yìn tí tó bá bẹ̀rẹ̀ dáadáa. If we still have the last two people that will call and pray for us, in the Islamic, uh, in the Christianity way or the traditional way, I will allow that to come true. But I will just continue with the program. And you guys might not know that the, every day we sit down here, you are making a big impact. And I'll tell you why. It's not about me. It's not because the way I speak or the way I present is about we communicating one message and nothing more than we want a self-independent nation out of the contraction that we've been in for a very long time. Like I said, my position this evening is not what you need to concentrate on. Concentrate on the message that we want to deliver. I can monitor the screen in front of me and I can tell you that people are watching me right here on Instagram. By tomorrow, we should have the Twitter up and running as well. It is because of you people. I could have been doing these without you. But one thing is, as we are doing it here, we are also making effort to those on the other side as well. This platform is not a freebie, but we will work diligently. We will work with people, and people will also work with us. This is a big task. it's not a task for one person kò ń ṣe iṣẹ́ èèyàn kan iṣẹ́ gbogbo wa ni bolúkálukú dẹ̀ ṣe máa ṣiṣẹ́ èèyàn ọ̀tọ̀ọ̀tọ̀ ni èmi àti sista Bukky ti sọ̀rọ̀ lẹ́nìí tí bá sọ pé ojoojúmọ́ là ń bá àwọn èèyàn sọ̀rọ̀ ẹ can just believe that that is the fact and nothing more I have been on this same seat apart from going to have my bath for the last oh she prayed this morning and a lot of people saw the energy in her and I will let her do the same thing. Gbéranlẹ̀. Gbéranlẹ̀ Adeoti. Jehovah. Oh, mímọ́. Jésù Kristi. Mímọ́. Michael mímọ́. Mímọ́. Ọlọ́run tó pọ̀ nípa àti agbára gbé yín ga. Àmín. Àyìn lógo fóore ọ̀fẹ́ tẹ fún wa. Àmín. A dúpẹ́ fún ìdásí ẹ̀mí àti ìwà láàárín wa. Àmín. Agbẹ̀yìngà ẹlẹ́dàá ràn ayé ẹ̀gbà ọpẹ́ wa. Àmín àgbà yín wa ẹ̀mí àwọn wòlíì aṣeyín lọ́ba nítorí pé ẹ̀yàn ọlọ́run jẹ́ èmi ni fún wa adúpẹ́ torí pé gbogbo ọ̀tá wọ́n ṣe ń dìtẹ̀ lẹ́yìn ọlọ́run tú àṣírí wọn agbẹ̀yìn gẹ́lẹ́dẹ̀ gba ọpẹ́ wa olú ẹgbà yín wa adúpẹ́ lórí Odùduwà republic nítorí pé ẹ̀yàn ọlọ́run gba gbogbo ògo adúpẹ́ torí pé ẹ ti ń dójú ti ọ̀tá àti ìmọ̀ ogun wọn adúpẹ́ torí pé ẹ̀yàn ọlọ́run wà nípa tiwa arúgbó torí pé òní fi wá sílẹ̀ fún àjẹ ẹgbà ọpẹ́ wa ẹlẹ́dàá gbà yín wa bàbá gbogbo ọ̀nà tá a ti gbà mójú ògo yín bínú ẹlẹ́dẹ̀ dáríjì gbogbo ẹ̀jẹ̀ aláìṣẹ̀ tó wà lórílẹ̀‐èdè yìí èyí tó ń ké fún ẹ̀san tó lè máa kó ìjìyà bá àwọn aláìṣẹ̀ ẹlẹ́dàá lónìí lórúkọ jésù ẹlẹ́dẹ̀ dáríjì bàbá béèrè fún agbára ọ̀kọ̀tun látòdì ọ̀run wá torí pé ẹni tí ẹ̀yin ọlọ́run bá ti gbé agbára ẹ̀mí mímọ́ yín wọ̀ ẹ̀dá ayé kan ò lè ṣe níbi àwọn ń béèrè fún agbára ọ̀kọ̀tun látòdì ọ̀run ẹlẹ́dẹ̀ gbé ìwọ̀ wá bàbá bí programu yìí ṣe bẹ̀rẹ̀ olúwa afẹ́kẹ́ rìn kọjá ẹlẹ́dàá ẹ̀la ilẹ̀ yìí kọjá ìwọlọ́ba tó nílẹ̀ tó ní ayé àti ẹ̀kún ẹ̀ bàbá afẹ́kẹ́ la ilẹ̀ yìí kọjá ilẹ̀ Odùduwà afẹ́kẹ́ là kọjá afẹ́kẹ́ da gbogbo ògo ẹlẹ́dàá ọ̀run ayé afro Odùduwà republic lẹ́yìn lọ́wọ́ gbogbo ìjàngbara tá à ń jà kì í ṣe fún ìjà tiwa nìkan ìyẹn Ọlọ́run lónìí bẹ́ẹ̀ ṣe mú àwọn ọmọ Ísírẹ́lì dé ilẹ̀ ìlérí gba ọwọ́ Joshua ẹlẹ́dàá àwa pè yín sọ̀kalẹ̀ torí pé a nígbàgbọ́ nínú yín wípé ẹ̀yin nìkan lọ́ba tó mú gbogbo tó sì lè ṣe ohun gbogbo bàbá olú ẹ gba ilẹ̀ náà fún wa olúwa bí wọ́n bá ń péjọ ní kọ̀kọ̀ ní bàbá nínú òkùnkùn níbikíbi tí wọ́n ti lè máa péjọ dáná irọ́ lónìí lórúkọ jésù ó yẹ fi iná pín wọn níyà ẹlẹ́dẹ̀ fi iná ìmọ̀ fún wọn níyà olúwa tí wọ́n ń gbà ládùúrà kó gbogbo àwọn tó tún jẹ́ ọmọ ilẹ̀ káàárọ̀ òjire èyí tí wọ́n gbàbọ̀dé fún ilẹ̀ Odùduwà lónìí lórúkọ jésù olúwa áńgẹ́lì ikú tí ò láàánú ó yá kó ṣàwárí wọn wọ́n ní lórúkọ jésù gbogbo àwọn ọ̀dàlẹ̀ nínú ọmọ Odùduwà èyí tí wọ́n gbẹ̀yìn dẹbọjẹ́ tí wọ́n fẹ́ ta ilẹ̀ yìí fún àwọn ènìyàn ibi bàbá lónìí lórúkọ jésù mo ní áńgẹ́lì ikú tí ò láàánú ó yá mo ní kó bẹ̀rẹ̀ sí ní visit wọn báyìí kó bẹ̀rẹ̀ sí ní ṣe wọn mọ́ṣẹ́ kó bẹ̀rẹ̀ sí ní já okùn ẹ̀mí wọn àtàwọn àti iṣẹ́ ibi wọn lórúkọ Jésù mo ní gbogbo iṣẹ́ tí wọ́n bá ti ń ṣe kó máa forí ara wọn gbé bàbá lórúkọ Jésù afẹ́fẹ́ yẹn Ọlọ́run tọ́ wa sọ́nà a mọ̀ pé ẹ tọ́ wa sọ́nà ṣùgbọ́n afẹ́fẹ́ tún ṣe jù bẹ́ẹ̀ lọ torí pé a nígbàgbọ́ nínú yín nítorí pé ẹ̀sọ́ gbọ́dọ̀ tó bá ti ti tẹ̀yìn Ọlọ́run síwájú ohun gbogbo ti ṣe fún bàbá lónìí lórúkọ Jésù afẹ́fẹ́ yẹn Ọlọ́run gba gbogbo ògo gbogbo eh, broadcast live broadcast yìí bàbá ẹ gba gbogbo ògo gbogbo àwọn tí ó wọlé bàbá lórúkọ Jésù Olúwa máa gbẹnu wọn sọ̀rọ̀ bàbá wa rí èdè àìyedè kan èyí tí wọ́n ti wá ṣe tí wọ́n ní nígbà tí àbá gbọ́ra wa yé gbogbo àgàrò lónìí lórúkọ Jésù mo fi gbogbo èdè àìyedè mo fi bú ọ̀run oyè máa fi bú lórúkọ Jésù wọ́n ní ẹ̀yin ọ̀run ẹ máa fi bú ayérayé nínú ọ̀run wọ́n ní ẹ máa fi bú wọ́n ní iṣẹ́ ibi náà tí wọ́n ṣe inú ilẹ̀ náà ṣe sí ni o inú omi ni o ara ogi ara inú ogi ni o tàbí lójú afẹ́fẹ́ ni wọ́n ṣe sí o Olúwa torí pé ìlọba tó mogo tó ṣèṣe ìlọba ló tó ní ayé àti ọ̀run níkàwọ́ ó yà gbogbo iṣẹ́ ibi náà ó yẹ máa fi náà wọ́n dànù lórúkọ jésù ẹ máa fi iná wọn dànù ẹ̀yà ń gbẹ́lì tó pọ̀ nípa àti agbára tí ń ṣe ti aláàbò ó yẹ ààbò yìí kó dájú lórí wa gbogbo àwọn tó gbọ́ àwọn tó gbógun ti ọmọ Odùduwà láti gba ilẹ̀ náà láti ta ìjẹ wa sílẹ̀ lónìí lórúkọ jésù ó yẹ máa jẹ́kọ̀ọ́ máa dojú ìjà kọra wọn lórúkọ jésù èdè àìyedè ó yẹ sọ̀kalẹ̀ fún wọn láàrin lórúkọ jésù lórí ọwọ́ tó gbẹ̀dẹ̀ bá gbé ara ẹ̀ ló máa fi ń nà gbogbo iṣẹ́ ibi tí wọ́n ṣe ó máa dà wọn lórí back to sender ni kò ti ṣe olúwa gbé program ilé yín lọ́wọ́ àti adarí program náà lórúkọ jésù ọ̀run kó gbé yín wọ̀ agbára ọ̀run kó má ṣe fi yín sílẹ̀ wọ́n ní tí wọ́n bá ṣe ń ṣiṣẹ́ ibi lórúkọ jésù kò ní bá yín kò ní bá yín kò ní bá aya yín kò ní bá ẹbí yín iṣẹ́ náà ẹ ṣe láṣeyè ẹ ṣe láṣeyege gbogbo orúkọ jésù wọ́n ní lẹ́yìn gbogbo lórúkọ jésù mo ní gbogbo wa máa wá fi ọpẹ́ fún ọlọ́run nípa ọlọ́run ti gba orílẹ̀ yìí fún wa ẹlẹ́dàá ṣe àdúpẹ́ agbẹyìnga àṣeyínlọba gbọ́ aláṣẹ ọ̀run gbọ́ ẹni lóhùn jésù kristi olúwa wa àmín. àmín lórúkọ jésù ó ti lọ náà ni ó ṣe gan dé òtí àtúgbò wa padà láìtó gbogbo àwọn tagége nìyẹn àárọ̀ yìí ó ní agbára hmm. but I can tell you that the energy that we release to you you have also released back some energy. And that is part of what we were told. And I say thank you very much. And I know a lot of you went into all kind of mode. Ìyàn kan pè mí láti New York. Ah! Oníbòhùn ṣe gbọ́ broadcast yẹn, ònà náà dìde. Bó ṣe láti rí gangan nìyẹn. Bó ṣe láti rí nìyẹn. A máa lọ sí Èkìtì. I want them to give us some kind of report. I said àwọn yẹn náà wọ́n ní gbàṣẹ. Bí abẹ́ ni wàhálà máa ti kọ́kọ́ bẹ̀rẹ̀ táwọn fi gba gbogbo awareness yẹn délẹ̀ dáadáa they had a meeting today but before I go to Victor in Ekiti and I know he's already live watching us at the moment let us listen to bí obìnrin tó bá pè wọlé màá béèrè pé ṣé tẹ wọnú studio lọ ni àbínú yàrá lẹ ti compose orin nítorí pé kí ni sórí ẹ àìtí ṣẹlẹ rò pé bí a ti kó ìkí ń sọ ló máa tètè go faster ó lè jẹ orin kékeré kan ló máa release ó lè jẹ́ flyer kékeré kan ló máa ṣe ó lè jẹ́ skit kékeré kan ló máa ṣe ló máa go viral Most, I'm not joking don't look at it because I'm here every day night and morning no it is something simple as little that will go viral that people will say wow àṣewọ́ ti ń sọ̀rọ̀ pé wọ́n fẹ́ gba Yorùbá nation àwọn tó ń pè látẹ̀kọ̀ ẹ jẹ́ ká gbọ́n tí wọ́n tún fẹ́ bá wa sọ. kálẹ̀ ẹ kálẹ̀ o. ẹ kálẹ̀ mbẹ gbéra ńlẹ̀. ẹ ṣá ṣe ha ẹ kú iṣẹ́ takuntakun elédùnmarè adé elédùnmarè àfún yín ṣe elédùnmarè àfún gbogbo àwọn alágbogbo àwọn ẹnikẹ́ni tó ń fẹ́ máa tako ìgbédìde yìí sẹ̀ tó ní pé kí ni yóò ní ṣe ṣe àwọn alálẹ̀ àwọn alálẹ̀ òdu àwọn alálẹ̀ Odùduwà àwọn abára fi ẹ̀jẹ̀ wọn wá fi ṣètò fún wa wọn á fi ṣètò fún wa gbogbo àwọn tó wá tó wá gbogbo ẹ̀yin tẹ́ wá ń ṣiṣẹ́ yìí tó fi di máyégún ni o gbẹ̀dú ni o òṣàtọ́lá ni o kóìkì ni o Odùduwà TV ni o ay citizen ni o gbogbo àwọn tó bá láwọn máa náwó kọ́wọ́ sí yín àbí àwa tí à ń tẹ̀lé yín lẹ́yìn ẹ tó bá lóun máa náwó kọ́wọ́ sí yín àbá àwọn ọmọ bíbí inú yín wọn láwọn máa náwó kọ́wọ́ sí ọwọ́ tó gẹ̀dẹ̀ bá gbé máa fi ń nu ara ẹ̀ ni wọ́n máa fi ń nu ara wọn ni ọmọ àbí sọ ara wọn ni nítorí wípé ọ̀ọ́fẹ́ bí kíní ṣe ṣe wọn ò dẹ̀ fún wa ní nǹkan tí wọn ò dẹ̀ fún wa ní ẹ̀tọ́ wa nìkan tó tọ́ ẹ àdúgbò wa omi gbogbo tó rọ̀jọ́ sunday omi wọ bìkan ní àdúgbò ẹ wo mọ́là mọ́là àwọn àbókí lásán lásán ọ̀dọ̀ tóbi sọ́nà ọgbà ìṣúná lọ́wọ́ èèyàn hmm. tọ́wọ̀n bá ti fún wọn tọ́wọ̀n bá ti fún wọn wọ́n máa ejò ejò tó ń mú nínú omi yẹn ejò tó ń nínú omi yẹn wọn máa ti dẹ́rù bá àwọn èèyàn pé ejò wà ní omi ejò wà ní omi ejò wà ní omi tẹ́wọ́ bá àwọn èèyàn máa lọ wọ́n máa gbórí pákó kó wò ní fifty naira o kó gbórí pákó yẹn kọjá lẹ́yìn mẹ́wàá wọ́n á máa sọ fifty fifty naira kó kún kọjá twenty naira wọ́n á máa sọ fifty naira ẹ wá ní àwọn àwọn àwọn àgbààgbà àwọn àgbààgbà ọjọ́ dúdú jẹ́ra kan ọmọ wa sọ pé kò ní kò ní ṣe é ṣe gbogbo àwọn tó bá ní kò ní ṣe é ṣe gbogbo àwọn tó bá ní kíní yìí ò ní ṣe é ṣe pátápátá sọ àtọmọ wọn àtọmọ àtọmọ àtàrọmọdọmọ wọn àwọn alálẹ̀ Odùduwà wọn á fi wọn ṣètùtù fún wa ni wọn á wọn á fi fún wa ni gbogbo ẹnikẹ́ni tó bá ń gbọ́wọ́ kọ́wọ́ ebi kì í máa ṣe ṣe ọ̀nà alálẹ̀ yẹn wọn á fi wọn ṣètùtù fún wa ni ẹ̀jẹ̀ wọn náà máa fi ṣèrúbọ fún ṣe fún kí ni fún àsíá àsíá ilẹ̀ Odùduwà yìí ẹ̀jẹ̀ wọn náà máa fi ṣèrúbọ nítorí mi ní sọ jù báyìí lọ ẹ máa bá bàbá tó sọ̀rọ̀ láàárọ̀ nípa ọ̀rọ̀ leadership or something inú ń bí mi láàárọ̀ yẹn nígbà tí mo fẹ́ inú ń bí mi láàárọ̀ yẹn. ẹ má ẹ̀ka tún mẹ́nu lọ síbẹ̀ yẹn mo mọ bínú ṣe ń bí ẹ má jẹ́ ká tún mẹ́nu lọ bẹ̀ yẹn hmm. lọ mọmi sí inú tó ń bí ẹ yẹn wàá tún pè padà lókè tó tó kán ẹ sì lọ mọmi sí inú tó ń bí ẹ yẹn iná ní láti bí wa we will lose focus kí ni káwa wá ṣe àwa tá à ń jókòó tá à ń gbọ́ yín gbogbo comment tẹ́ bá type kò bá jẹ́ two thousand à ń kàdélẹ̀ gbogbo ẹ̀ and we are happy to do it let's play this and then I will call Victor there was a meeting that maybe they will share with us ẹ kálẹ́ gbogbo ẹ̀yin tẹ̀sẹ̀ ń wọlé alájà ajíbíkẹ́ ọ̀kan láwọn mo kí ẹ kálẹ́ màmá mi prince gbogbo yín pátápátá là ń kí ẹ mo kí. You can call. The show is open. You can call. But we are now moving into conversation now. But let us make it quick and snappy so that we can get more people calling in. Ẹ káalẹ́, bó lẹ ti ń pè Hello. Ah, network ẹni kò kò kò ti gbogbo yín la kí Emmanuel Junior ẹ jẹ́ ká kọ́kọ́ gbọ́rin délẹ̀ just start kojú like I said ó lè jẹ́ nǹkan kékeré kan la máa ṣe ló máa jẹ́ kó tún go faster think about anything design flyer send it on WhatsApp let's create that awareness let that awareness increase we appreciate you our poll is going up likewise I'm told the petition is also going up and I'll give you the figure in a minute. ẹ jẹ́ kárẹ́ ilé ilé là ń lọ agbẹ́kun òrokòrokò kó gbàgbé ilé o. ẹ jẹ́ ilé ilé là ń lọ agbẹ́kun òrokòrokò kó gbàgbé ilé. ẹ jẹ́ ilé ilé là ń lọ agbẹ́gun òkòròkò kó pàdé ilé o. ẹ jẹ́ kárí ilé ilé là ń lọ agbẹ́gun òkòròkò kó pàdé ilé. ọmọ dúdú wa etí àrèlé wa èyí tí a ṣe lájò tó ilé ti yá o. ẹ jẹ́ kárí ilé ilé là ń lọ ẹ̀jẹ̀ ká kékeré fún tọmọdé pẹ̀lágbà o bẹ́ẹ̀ ni òdùdú wàyí ní ilé wa o. ẹ̀jẹ̀ kárí ilé ilé là ń lọ agbẹ̀kan olùkọ́ àgbàgbé ilé. ọmọ dúdú wa ilé tìyá o. bóyá ẹ̀jẹ̀ la lọ. ọmọ dúdú wa. bóyá ẹ̀jẹ̀ la lọ. ìfẹ́ òun dáyé. bóyá ẹ̀jẹ̀ la lọ.

àbúrò olóyè ìmẹ́kùn. bóyá ọbẹ̀ jẹ́ àlọ́. kálẹ̀ ìlàjẹ àti àbọ̀yì. bóyá ọbẹ̀ jẹ́ àlọ́. gbogbo ìjẹ̀ṣà pátá. bóyá ọbẹ̀ jẹ́ àlọ́. gbogbo mọ̀ṣọ́ ó yá. bóyá ọbẹ̀ jẹ́ àlọ́. òwú abájà. bóyá ọbẹ̀ jẹ́ àlọ́. yéwà òwó yá. bóyá ọbẹ̀ jẹ́ àlọ́. àwórì ló yá. bóyá ọbẹ̀ jẹ́ àlọ́ bí ní ara wọn ní. ọmọ Odùduwà ni wọ́n. ọmọ Odùduwà ní Yúróòpù. Asia Amẹ́ríkà. ọmọ Odùduwà ní Áfíríkà. ọmọ kẹ́rọ̀ ojú ìrẹ́ kò ní tọwọ́ mi bàjẹ́ o. kò ní tọwọ́ mi bàjẹ́ o. ilé Odùduwà ilé Odùduwà kò ní tọwọ́ mi bàjẹ́ o. bàjẹ́ o kò ní tọwọ́ rẹ̀ bàjẹ́ o. ilẹ̀ òdúdú wa ilẹ̀ òdúdú wa kò ní tọwọ́ mi bàjẹ́ o. kò ní tọwọ́ mi bàjẹ́ kò ní tọwọ́ mi bàjẹ́ o. ilẹ̀ òdúdú wa ilẹ̀ òdúdú wa kò ní tọwọ́ mi bàjẹ́. let's see if we can get Victor wá tẹ̀lé ṣàlàyé fún wa bó ṣe get orin nǹkan kékeré la máa ṣe dọ̀nà yẹn máa fi là pé àníkọjá yẹn ẹ̀yẹn fìyẹn sílẹ̀ láti èkìtì ẹ káalẹ́ ẹ káàbọ̀ sórí ètò mr victor. à ń bọ̀ yín o. orin yìí ṣé ẹ wọnú stúdíò lọ bá wa ṣe ni àbẹ́kọ̀ dá ṣe nínú yàrá kẹ̀dẹ̀ bí àwọn olégbè tẹ̀dẹ̀ bẹ̀rẹ̀ sí gbé jáde tó dẹ̀ ń dùn báyìí. tí èèyàn bá pààní láti ṣe nǹkan àti ṣe kò ní nira tó bá ti tó bá jẹ́ ló máa kù kékeré nìyẹn máa jẹ́ hmm. mo fọgbọ́sì àwọn orin dà sílẹ̀ so mo ṣe àwọn orin lọ bí ọ̀nà mẹ́ta so orin tó bí ọ̀nà mẹ́ta tí mo ṣe sílẹ̀ mo níṣẹ́ kan tí mo lọ ṣe inú stúdíò ọjọ́ yẹn mo ṣe wá wò pé jẹ́ kí n ṣe kan jáde lára ẹ̀ so òun ṣe mú ẹ̀rí ọkàn yìí nǹkan tó wà tí mo ṣe tí mo ṣe kọ̀ǹpléè sílẹ̀ tí mo pè ní ọmọ dúdú ọ̀ọ́ni mi ọmọ dúdú wa ní àti lọ yẹn yẹn wà yẹn náà máa jáde láìpẹ́ tí mo tún máa ṣe hmm. then there is another one tó tún fẹ́ jọ bí anthem tí yẹn tún wà nílẹ̀ so tí gbogbo ẹ̀ bá jáde gbogbo ẹ̀ lẹ́ máa gbọ́ hmm. so mo wọ sọ́kùnrin tó ẹ̀ mo ṣe ṣiṣẹ́ o. tọ hmm. ẹ ṣe gan ẹ kú iṣẹ́ takuntakun fáǹfààní àwọn tó ń gbọ́ wa ẹ mo mọ̀ pé you had something that took place in Ekiti today kódà kó lè encourage ẹlòmíì ní another state káwọn náà má dúró pé dìgbà tí Koiki Media bá ní kẹ lọ ṣe lẹsẹ máa ṣe ẹ kàn fún wa ní nǹkan tó ṣẹlẹ̀ ní Èkìtì tẹ̀sẹ̀ lẹ́nu tó bá jẹ́ pé ẹ̀rí ṣe délẹ̀ torí pé a sọ̀rọ̀ lẹ́yìn ìgbà tẹ́lẹ̀ ń lọ ṣe kinní yẹn. mi ò mi ò dúró dìgbà tí ẹnikẹ́ni bá sọ pé ká lọ ṣiṣẹ́ ká tó mọ nǹkan tó ká mo ti máa ń sọ fáwọn èèyàn ipa tá a bá lè kó ọ̀nà tá a bá lè fi contribute sí nǹkan tí gbogbo wa jọ ń jà fún yìí ni kí gbogbo wa lò ó bá jẹ́ design ló mọ̀ ọ́n ṣe lọ design wa tó bá jẹ́ graphic design ni lọ ṣe wá tó bá jẹ́ orin ló mọ̀ ọ́n kọ́ lọ ṣe orin tó bá jẹ́ ẹ má bínú pé mo ń sọ̀rọ̀ ọ̀gbìn òtòrí nǹkan tẹ́ gbọ́ yẹn mi ò fi takara gbọ́ dáadáa the question you ask so but eh, because advice mo give ni pé because of the network. lórí lórí lórí iṣẹ́ tẹ ṣe ní èkìtì lẹ́nìí lórí mítìnì yẹn ṣé ó lọ bẹ́ẹ̀ ṣe fẹ́ ṣe àbí kò lọ délẹ̀. ok eh, mídì tí mo gbọ́ yẹn àwọn quickly tell you about this ṣé ẹ̀ ń gbọ́ mi dáadáa ṣá. àwa ń gbọ́ yín kétékété. ok. okay meeting tí a hold lẹ́ni àdúpẹ́ lọ́wọ́ ọlọ́run pé ó wà successful a dẹ̀ ti jọ reach out conclusion nínú meeting yẹn tó a máa ṣe general meeting ní ọjọ́ sunday nírọ̀lẹ́ but a máa fi ṣe zoom meeting so òun la máa ṣe ní ọjọ́ sunday ní kan bí aago mẹ́jọ la máa bẹ̀rẹ̀ ó pẹ́ wájú aago mẹ́sàn-án àparí so ìyẹn ni ọjọ́ sunday but nǹkan táwa conclude sílé ní ni pé a fẹ́ hold sẹ́mínà fún láti create awareness fáwọn èèyàn so adẹ̀fijọ́ research agreement yẹn pé bá ṣe máa ṣe àní iṣẹ́ lọ́nà tó fi jẹ́ pé ọlọ́pàá sí ní disrupt wa àbí ká máa lé pé bóyá a fẹ́ crime tó fi máa máa so we will look for another means orúkọ tá lè lò ká máa gbé wá àti make arrangements bá ṣe máa gbé projector wá torí a máa wish káwọn kí some people like you wọ́n máa bá wa sọ̀rọ̀ live because tán bá tún gbọ́ ohun yín tán gbọ́ ohun Oyèlódé Àbíkẹ́ Adé tán gbọ́ ohun citizen tán gbọ́ ohun Òṣàtọ́lá á tún fi ọ̀pọ̀ lọ́kàn balẹ̀ pé ah, àwọn people yìí ní business lóòótọ́ so that is part of the plan for the seminar and the targeting we are having lórí seminar yẹn we are expecting at least báwọn èèyàn turn up dáadáa i expect five hundred participants hmm. across Ondo state so that is our target so gbogbo ẹ̀ láti jọ sọ̀rọ̀ lé lórílẹ̀ ní bá a ṣe máa create awareness bá a ṣe máa make announcement adẹ̀ sọ pé àwọn tó bá máa wá a máa pín oníkálukú sí group by group ni adẹ̀ máa fi èèyàn kọ̀ọ̀kan after that, a bá ti ní general lecture tán láti ẹnu ọ̀dọ́ láti ẹnu yìí dẹ̀ máa give àwọn advice so látọ̀dọ̀ àwọn speakers wa àwa la máa sọ̀rọ̀ ànídàá àti sọpá fẹ́ lọ invite anybody wa tá a bá ti ṣe tán a máa gbá àwọn tó bá mọ kéèkì ṣe wá kọ́kọ́ àwọn èèyàn ní kéèkì níwọ̀nba àwọn tó bá mọ bọ́ọ̀sì ṣe kọ́kọ́ àwọn èèyàn tó bá ní interest àwọn tó bá mọ ṣe liquid soap ṣe àgbo wọn kọ́kọ́ àwọn èèyàn ní ìwọ̀nba díẹ̀ then àwọn tó bá jẹ́ onílù gbogbo kinní wọ̀nyẹn àti ní plan yẹn sílẹ̀ so that gbogbo ní sí pé bóyá wọ́n wá bẹ̀ lásán takàn bá wọn sọ̀rọ̀ pé àwọn fẹ́ẹ́ gba òdùdúrà o tán dẹ̀ tún gbéra tán dẹ̀ lọ so òun make sure pé wọ́n wá wọ́n gé ni one or two thing kan tó padà that was our plan now the only difference tó sì wà nù nǹkan tó wà lẹ́ni pé àti ìmú date tá a fẹ́ ṣe é bọ̀dé lùkọ́ tó sọ nínú mítìn lẹ́ni ni pé wọ́n ní ó ká tètè ṣe é ní kọ́mọ́kọ́mọ́ kí iṣẹ́ lè tètè tẹ̀síwájú kó má di pé bóyá nǹkan ń dì lé wa tàbí nǹkan ń dì stop so that was the conclusion for the meeting for today. ẹ táwọn èèyàn bá wá ṣiṣẹ́ báyìí táwa ti rí lẹ́yìn àwa wá béèrè pé ipa wo lẹ wá fẹ́ àwọn tó ń gbọ́n yín nísìn kọ́ fi support torí pé nǹkan fẹ́ ṣe yìí ó máa need support wọ́n sọ fẹ́mi kó tó bẹ̀rẹ̀ iṣẹ́ ìwọ lọ bẹ̀rẹ̀ tiẹ̀ ní Kwara ní Kogi má náà ń dúró tó tún máa dúró pé táwa ní kò máa ṣe àwọn ti gbéra nísìn wọ́n ti ń jáṣẹ́ lọ kí ni àwọn nǹkan tẹ́yìn náà máa need ẹlòmíì lè rò pé owó nìkan ló máa need no no no no no ṣẹ́rí owó owó máa ń wọ́ máa ń lọ ni but kí ni nǹkan míì tẹ́ máa need even though pé wọ́n máa need owó kí ni àwọn nǹkan míì tẹ́ tún máa need. Ehm, tàbá ní ká sọ òótọ́ ànídìí owó láti carry out iṣẹ́ yẹn because inú mi dùn gbogbo àwọn tó ń gbọ́ wa báyìí wọ́n mọ situation tí nàìjíríà wà nǹkan táwa dẹ̀ ń gbìyànjú láti ṣe eh, gbogbo apapata la understand nǹkan tá à ń gbìyànjú láti ṣe lóbi ò believe lórí ẹ ní irọ́ náà pàtìgbàre a ní kí náà ṣe yorùbá wo ló ń pín yorùbá wo ló ń lọ but tá a bá ti ṣerú nǹkan bẹ́ẹ̀ yẹn tá a ti make arrangement ó máa máa jẹ́ kí iye àwọn èèyàn sí láti mọ̀ pé lóòótọ́ and meet with business there are many things ta plan ta fẹ́ ṣe lórí sẹ́mínà yẹn nígbà tá a bẹ̀ I need the ìdòwò a ní di àwọn ọmọ tá a lè fún bí sọ́fẹ́níà ta lè fún táwọn èèyàn ń bẹ̀ láìpẹ́ eh, ìṣe dandan kó jẹ́ bí tábàrò ìṣe alẹ́ wá ìṣe táwọn èèyàn ń bẹ̀ to máa ṣe tá a fẹsẹ̀ náà tá máa lẹ ọmọ òdìdó àmì ní tá máa lẹ mọ́ tó a ti sọ̀rọ̀ aṣọ ta fẹ́ lò a máa ṣe research ká máa kọ́tọ́ máa ń sí Odùduwà nígbà adé ti tájẹ́tì tó ń bá fẹ́ kọjú ní ọmọ Odùduwà níní òun àti tọ́ba máa kọ́ sínú ẹ̀ so àti àti hmm. plan yẹn síbẹ̀ wọ́n á ní ìdí sọ́fẹ́mìíà ọ̀dọ̀ àwọn ọkọ̀ táwọn èèyàn bá lè fi àbí ìbáṣowó ìbáṣe sọ́fẹ́mìíà àwòrán àti ṣéèkì so àkọ́jà mi sọ fáwọn tó wá wọn sáàrí kọ̀mùdá ní lọ wọn máa yẹ ìdúrà tí làwọn wá síbẹ̀ wá ṣe láti ìdí pọ̀ kò sọ. ẹ ẹ kí lẹ tún máa fi bá wa parí ẹ ẹ ti fún wa ní ibi tí ẹ pé ẹlòmíì náà nísìn ó ti gbọ́n tẹ nísìn bí ẹ bá máa fi dọ̀la àwọn náà sọ pé àwọn náà replicate the same that is the whole idea uh, your final closing remark ẹ ṣì máa tún pè ká tó parí program. mo dúpẹ́ lọ́wọ́ gbogbo ọ̀yàn ọmọ òdùdúwà o ẹ̀yin tẹ́ bá jọ̀rẹ́ mi ní facebook tẹ́ bá rí nǹkan tí mo gbé jáde mo kò sí kankan jáde nǹkan tí mo dẹ̀ kọ́ ni pé Nigeria has been sold Yorùbá should be and run now which is true òótọ́ ni mo sọ o wọ́n ti ta ọmọ ìdílé àyè o ẹ má jẹ́ parọ́ fúnra wa tá a bá ti tètè gbọ́n ká bá lè ṣe ìṣèṣe àwọn tó ń ta nàìjíríà fún in the next five years wọ́n máa wá take over country wọ́n ti take over àwọn country kan ní Africa in the southern part of Africa hmm. àwọn Chinese ti ti ṣe ìpínlẹ̀ nítorí pé owó tó yá wọn wọn ò ní san. Mr Victor ẹ màmá wa lọlá ọlásùnkànmí ń béèrè pé mo mọ̀ pé sọ́lẹ̀ nǹkan pé ẹ̀ tí mo date àmọ́ ẹ mọ̀ pé ẹ tètè fi tó wa létí nígbà tẹ́ bá ti mú date yẹn Prince ń béèrè pé gbogbo àwọn nǹkan tẹ́ni ẹ yẹn ẹ bá wa itemize ẹ̀ èmi kọ́ ló máa dá lóhùn ẹ̀yin la máa dá lóhùn directly but n tí mo fẹ́ sọ ni pé if we have five hundred in each of the southwest local government in the next six months from today let us see the implication of that five hundred sitting kò ń ṣe pé ní location kan each local government ti south west wa. let's think like that let's think in a bigger picture uh, thank you very much eh, màá tún pè yín tá tún ní láti get in touch pẹ̀lú yín eh, àní wọn láwọn èkìtì lọ́lágídé mi kọ́ mo sọ bẹ́ẹ̀ mo gbọ́ létí ni pé àwọn ò ní gbàṣẹ́ ṣé wọn ò ní wá gbà The phone line is open. Plus 447 Do we want the freedom? Are we serious? Who is going to help us? Who? Oh, are we going to go outside location 9 and bring people to come and help us or to they've already damaged us? The damage is what we are still facing for more than decades and decades. And we need that awareness. We need that. You see, we must create a buzz that the world will know that we are ready. But it's not a buzz to just say, no. We present things, what they're going to do will be broadcast, I can assure you, by all the media here in UK. They will get the support. But what will you do within your own area? What will you do? I spoke with somebody from New York. I won't give the name. He, said he works with IBM. Was very, very impressed with what we've been doing so far. And the question everyone that call me all the time is, what area can we help? And the question and the answer I give back is, create awareness. We don't need anything. Just go and create that awareness within your own groups of people. Plus 4475 9405079. Let's get the number pin up. I spoke back to our caller that, that called from Niger State. And I can tell you that myself and him have created a WhatsApp group for those in Niger State. Those of you that have filled the poll, we say thank you very much. But there's something that we will start sending to all those that we have your numbers in the next couple of days we will start distributing some information and materials that you will be able to use to set up your own WhatsApp group. You don't need to be in, a, in my own WhatsApp group because you don't really know, well, I won't say you don't really know me, but the reason why I want you to stand firm and set up your own group so that you can take charge. You can be the one to go to that community because you know that community better than me and present it to them We would make material in Yoruba language. We will make them in different ways so that you will be able to present. Remember last week, Saturday, we are working on that. A man called and tell us to present 10 bullet points in Yoruba and English so that tó bá ti mú dé ọ̀dà wọn yá yẹn pé nǹkan tomorrow God willing I wanted to go out and do the live broadcast outside but I think I will do it inside I'm gonna present to you what we can gain from tourism. We will tell you about what we are going to achieve when we have our own independence because people are not really looking at those big pictures. They are thinking, okay, Taba breakup, How are we going to survive? What are we going to do? Those are minor things. And that is why we are asking everyone to tell us what area. You are all think tank. We are not waiting for any. Look, I have said it and I say it again. If even Yoruba World Congress go against what they are discussing, I will kick their balls. It's as simple as that. That is why I'm independent. Because we, look, we have been, the time that we have wasted talking and talking as Yoruba people, we are too intelligent, but we talk too much without activating. And I am not standing on that position. I've been sitting here for the last, since morning, apart from going to have my bath. This same seat I have not stand up yàtọ̀ sí pé mo lọ wẹ̀ tí mo sọ̀kalẹ̀ because I know that we have to deliver this in a very strategical way not everything we're gonna tell you online yes but we want you to first create that awareness we should not be saying that it's not about the poll now it's about telling those at home that we have a job in our hand to do don't worry when look they will soon believe you because Nigeria is is like a is like a card that is dropping every day and it's already falling it is who you look into oh oh ẹ mọ̀ pé our debt is about twenty-eight trillion as of today it's a country that is not gonna grow nothing is going to happen kò lè function we are just gonna be standing the same place and we are not moving forward and if we really want to get this nation yes there might be bloodshed we are hoping not we are praying we are doing everything according to the international community. When I say the international, I know what I'm talking about. Because we can use that at some point to hold some people responsible should the war break up inside Nigeria. But there's nothing going to come for free. It's not going to, they are not going to give it to you like that. We have to squeeze it back from them. Look, it's like you are pulling a rope and that rope is tight and you want to get that rope, you must stretch it to the extent that some one, one is going to fall. And I hope what you heard from AKT. And this is not that they're just talking about it. They will present it. You will watch it live. They are not joking. Are we ready as well? Or we just want to watch things and say, jẹ́ n wo bí tó fẹ́ bá dé náà kí n tó dá sí i. Má dúró and gbogbo ẹ̀yin tẹ́ ń dá sí lọ́tún lọ́sì it's going a long way we are doing our own side of bit, and it's not just about me we are all presenting in different ways and I think we have John calling us from Poland. Good evening, John. Welcome. Hello, hello Mr. Koiki. Hey, Good evening, sir. Okay, I don't want to take your time. I will be sharp, sharp. Uh, because this morning I was just watching your programs and I try not to call because I have to call with information or something I feel like I need to just put input something in. First, máa sọ ní Yorùbá. Ẹ jọ̀ọ́ mo fọlọ́run bá gbẹ̀yìn gbogbo ẹni tó bá wà nínú orí ètò yìí. Ó jẹ́ àgbàlagbà ni ojú ọmọdé ni o. Ẹ jọ̀ọ́ torí Ọlọ́run ẹ má gbé division wá sínú ètò yìí rárá. A fẹ́ gbọ́ èèyàn kan ètí kó ìkí o, èèyàn kan ètí máa yegun. A fẹ́ gbọ́ don't bring it to this show because pé wọ́n pẹ́ lajú sílẹ̀ ni ẹ̀ rí i pé iṣẹ́ tí Mr. kì í ṣe is the same exactly the same tí Mayegun ṣe the format ló yàtọ̀ so ẹ má gbé pé ẹ Mayegun òpè Koyi kì Koyi kì òpè lẹ mọ̀ wàhálà lẹ kóra yín sí don't bring that to this show that is number one second gbogbo ọmọ tó bá wà nílẹ̀ Yorùbá ẹ̀yin ìyá wa ẹ̀yin ẹ̀gbọ́n wa ẹ̀yin àbúrò wa ẹ sọ fún gbogbo ọmọ Yorùbá tó wà nínú Nàìjíríà àmì that they should step down. They have to step down or they will further, they will be like a funnel. They will be the first person they must slaughter. Because when they slaughter them, they are Boko Haram, they have all these killer rapists, everything. They are with us that to flood Yoruba land and start killing people. So please, Nigerian Army, if you are a part of this program, start withdrawing yourself from Nigeria. That's the first crack Nigerian government should have and that's the way forward. And Baba wa tó pè láti Ondo Adékìtì ẹ exactly that's what we wanted in this show. You call the show big solution stop criticizing stop saying kò lè work we can achieve this before 2023. twenty hmm. As long as we crack them from inside mm. we can achieve it. We are not working with any jagaban any whatever. It's their own problem. Thank you sir. Thank nice. you. Have a lovely day. Nice and sharp call and give us something that you have already started or maybe you don't want to tell us here you can tell us behind the scene if not we will just be in out in out a brother of mine called i won't mention his name ó ní àbí kí àwọn fúlàní tẹ kọ́kọ́ wọlé kọ pa wá díẹ̀ náà ni ká tó sọ pé a máa jẹ́ kí kinní rí ṣe àmọ́ ní má ṣe yẹn àbúrò ó ní ẹ̀gbọ́n ó ní inú bí òun ó dùn ún lọ́kàn torí pé kí ni òun tóun jọ wọn kékeré òun báwọn àgbàlagbà sọ wọ́n ò gbọ́ bíyà kí fúlàní wọlé díẹ̀ kọ́ pa wá díẹ̀ nà àmọ́ ní má jẹ́ má kó tó yẹn àfẹ́ kọ́ pa wá àfẹ́ kù kò ń ṣe bá ń bẹ̀rù kú but àfẹ́ kú because àwa náà la fẹ́ ṣe ìlú tá a bá ti gbàlú yẹn àwa náà la máa ṣe ìlú yẹn má jẹ́ kọ́ pa wá ó ní ẹ̀gbọ́n ń dùn mí ní sẹ́ ó ń wò mí báyìí I won't mention his name mo ní má ṣe yẹn ah, because bẹ́ẹ̀ ṣe ń ó dà pé kò yé wọn ẹ mọ̀ ní kò tí ì débi tó máa yé wọn náà ẹ jẹ́ kó yé wọn díẹ̀ ó dẹ̀ ń débẹ̀ I mean we had two callers from Niger State wọ́ọ̀dẹ̀ mọ́ra wọn rí we are getting calls from a very very remote area this is a caller from Italy maybe he wants to mention the name or not I will leave that to them. hello. ẹ kálẹ́ sà. hello. àti ń gbọ́ yín ẹ kálẹ́ sà ẹ ká lẹ́sà o. gbogbo ilé ń gbọ́ yín ẹ gbéra ńlẹ̀. ẹ kú ètò. ètò nìyẹn. good evening màmá mi Zainab Bakari eh, ẹ káàbọ̀ sórí ètò ẹ gbéra ńlẹ̀ bàbá. orúkọ mi Lukman láti Italy. ẹ gbéra ńlẹ̀ sà. ẹ kú ètò sà ọlọ́run fún yín ṣe o. àmín. èmi náà ti rí eh, eh, Lukman ní mi ọmọ Ọ̀ṣun ṣètò Ọ̀ṣun lèmi ti wá èmi náà ti sọ fáwọn èèyàn wa pé nǹkan tá a fẹ́ lélẹ́yìí. ẹ ṣe gan so mo ti ń sọ fún wọn even eléyìí tó jẹ́ ọ̀rẹ́ mi gan-an tóun náà ń kọrin tí mi mọ̀ pé bóyá ẹni tó ń bẹ́ẹ̀ni gangan ti ṣe rẹ́kọ̀d fún orílẹ̀-èdè Odùduwà so èmi náà mo ti sọ fún un pé wàá wá wa ṣe rẹ́kọ̀d so táwọn èèyàn wá fi wà wí ẹ̀ pé ah, nǹkan báyìí la fẹ́ nǹkan báyìí la fẹ́ wọ́n lè bá wa lo dáílẹ̀tì eh, ṣé Ọ̀ṣun state lọ dárúkọ lẹ́ǹkan àbí ṣèbọ̀ṣun lè dárúkọ ní sísá.

mo wo program eh, máa ń kọ́ lánàá wọ́n tó báyẹn ní kàjàlá tì mo wo live and direct tí wọ́n bọ ọ̀sun tí woman yẹn bọ ọ̀sun tó lè fi ṣàwọn ẹ̀wọ̀n kò sẹ́nìbọ̀dì tó comment against pé ah, àṣà àwọn ọmọ wa ò pé ní àwọn ẹ̀sìn yìí tá a gbèrú yìí ó ti gbàṣà wà gbogbo àwọn nǹkan táwọn bàbá wa fi ń dìtẹ́ǹd ara wọn láyé àtijọ́ ni hmm. kí ló ń jẹ́ fúlàní wa ń kó wa lẹ́rú láyé àtijọ́ ẹ bá rí ayé òde sí lára àwọn fúlàní àwọn haúsá wọn tẹ̀sí pọ̀ gan kọjá nǹkan táwọn àgbọn lérò hmm ìgbà ah, àwọn ọgbà kan ọ̀rẹ́ mi wú kan wà tó jẹ́ pé àwo ni tí mo ti kékeré pẹ̀lú ẹbí jẹ̀lé ilé ẹ̀sìn mùsùlùmí ni nígbà nígbà tó stage kan mo ní ẹ̀sìn yìí bọ́bá ní ẹ̀sìn kí ló ń ṣe gbogbo ẹ̀sìn mò ń sìn bọ́bá bí mi bíbá ní gbogbo ẹ̀sìn. three one ni sí kọ̀ọ̀kan tó bá dé ń bẹ̀. three one ni o ṣe bá ti ní pé ẹ̀sìn àbáláyé màá sọ fún yín àtẹwérò àtẹgbò ní nǹkan tó fi wò mí dàgbà nìyẹn. àlẹ́ mi sọ fáwọn èèyàn sẹ́ pé tọ́ba ní wọ́n ń tọ́ epo sínú ibì kan tíyàwó ẹ̀ bá ti ń sọ bẹ̀ ní kó má fi epo ṣe bẹ̀ tó bá ní ọ eh, mùsùlùmí ló jẹ́ màá ní nǹkan tí mo bá lọ́wọ́ bàbá mi nìyẹn tó hmm. bá ní ẹ eh, kìrìsìtẹ́nì nǹkan màá ní mo ráwọn tó ń ṣe mi ò dẹ̀ lè bínú wọn pé wọ́n ti jẹ́ kìrìsìtẹ́nì gbogbo ẹ̀sìn ní tèmi bọ́tẹ́ ti tẹ́yìn mọ̀ pé ó fi ẹ̀sìn yìí nígbà tí wọ́n fún mi wọ́n lè sọ pé àìkọ́rá nìyẹn wá kà fún ẹ o gbà tí ló ń run bá run mí wọ́n á gbo ewé pọ̀ fún mi tó máa mú àwọn àṣà wa yẹn táwa gbàgbé ó ní ara àwọn lẹ́tọ́rà mi kan tó wà bí ìyẹn bí àṣà yorùbá àṣà yorùbá tó jẹ́ kí tó jẹ́ kí yorùbá máa múra làwọn yẹn ti ń múra wá tá a wá jẹ́ yorùbá yẹn gan a wá ju àṣà yẹn nù. mi ìmọ̀ bá a ṣe fẹ́ ṣe ní ìta ló ń bí mi ìmọ̀ bá a ṣe fẹ́ bá a ṣe fẹ́ organize yorùbá bóyá gúrùpù ti yorùbá máa wà tó jẹ́ pé a máa ní ìṣẹ̀ṣe àwọn yẹn wọ́n wọ́n nígbàgbọ́ nú àṣà yorùbá jọ ṣùgbọ́n àwa tá a ní yẹn a ti ta àṣà yẹn nù ọ̀dọ́ inú mi wá dùn ọlọ́run ti ní kí àwa jẹnẹrétọ̀ tá a wà ń bẹ̀ yìí kọ́lọ́run tó ti tú wa létí káàdì ìṣẹ̀lẹ̀ tó ń ṣẹlẹ̀. a ti tètè tán mi lómi jì kò tó bẹ́ẹ̀ pàwọn náà bá lọ sùn díẹ̀ sí ni if we have gone to sleep a little bit we will have lost everything imagine if i'm not talking about this ẹni tó sọ̀rọ̀ yẹn lẹ́ǹkan i don't try to bring anybody down he said it categorically this is the job for big uh, for elderly people i saw him he was in uh, Iléṣà kọ́ lénìí you can't look at the video. iṣẹ́ àwọn ẹ̀dálẹ̀ ti fòkọ́ o àwọn ọ̀dọ́mọ àwọn àgbààgbà yẹn ti ti jẹ dòdò kọjá òdòdó wọn. no èyí tí mo tẹ̀ ń sọ ni pé ó ń sọ pé iṣẹ́ àgbàlagbà ṣé iṣẹ́ àgbàlagbà ni iṣẹ́ tà ń ṣe àbí ká gbára ká gba òmìnira but people want to do different things to make their own way or only ní concept òun ò ṣe yẹn rárá concept ò ṣe Oòduà concept ò ṣe ipa fígba Yorùbá nation tógun bá dé orí ẹ̀ lọ́ máa kọ́ bẹ́. Ah, ṣé ṣé ọmọ Yorùbá dẹ̀ nìyẹn. àbẹ́ ah, àbẹ́ àwọn kan ọmọ Yorùbá náà ni kó ṣàǹdé fìlà yorùbá. mo ń sọ bẹ́ẹ̀ nìkan lé ni mo ní. ó wà ní Iléṣà lẹ́nu mò ń wo gbogbo mò ń wo wọ́n pè mí láti nígbà tó wà ní Iléṣà mò ń wo program yẹn inú dẹ̀ ń bí mi pé ṣé bóyá kí ilẹ̀ yorùbá rí nìyẹn bí ó ṣe jẹ́ kó rí nìyẹn so tábà wá ń ṣọ àwọn nǹkan bẹ́ẹ̀ yẹn yes you know àánú máa look kò sẹ́ńtọ́ máa nígbà tá a ṣọ ọmọ kan tí wọ́n kọ̀ sọ pé wọ́n fún lóyún àwọn èèyàn ti ń béèrè account detail yorùbá nìyẹn alójú àánú pọ̀ jù. yorùbá lójú àánú pọ̀ jù. no no no no tipẹ́tipẹ́ nìyẹn àbáláyé nìyẹn ojú àánú yẹn náà nísìn olóko adébíta adébáyé àfi ká ya gbara wálẹ̀. a máa gbara wálẹ̀ ni o. wàyí wàsíù káàbọ̀ sórí ètò. so hmm. nǹkan tó wà ń ni pé mò ń bẹ́ nìkan sọ̀rọ̀ lẹ́nu mo wá ní afá yorùbá yìí tí yorùbá bá múra àwọn òyìnbó gbogbo wọn náà máa gbé kámẹ́rà tán máa wọ̀ bí ah, irú èèyàn wọlé lé bọ̀ mi ò lè wọ kóòtù sí kí n wọ suit kan wá ní ó special but tí bá wọ dànsíkì tí mo dé fìlà abẹ́tí ajá tí mo tó fi lẹ̀kẹ́ yòrò kí ni àwọn eh, owó ẹ̀rọ yẹn tí mo ti tọ́wọ̀ tí mo ti tọ́wọ́ fáwọn òkú ẹ rí i pé fídíò máa pẹ́ ibùn ní ìsìnkàn máa gbé àwọn èèyàn máa wọ irú ẹ̀yàwó lélẹ̀ hmm. gbàtọ́ máa wá fún lóyún ọ̀nà máa fún mọ̀ pé ah, ah, àwọn eléyìí lásà àwọn dẹ̀ ní nǹkan tó ń ṣe ẹ ṣe gan ni ẹja tó fẹ́. báwọn òyìnbó yẹn ń bí bọ́tà tá yorùbá yẹn ó fẹ́ sí àtiwọn ó jọ wọ́n lójú. àwa náà ti gbẹ́ sàyẹn a ti gbé sórí báyìí nísìn kò sẹ́ni tó máa sọ kalẹ̀ fún wa báyìí. mo ti sọ ń tẹ̀lé kọ́lọ̀ ń jẹ́ kí gbogbo àwọn ọ̀rọ̀ àrùn kòrónà fáyọ̀ tó wà lẹ́kọ̀ọ́ kúrò nílẹ̀ máa sọ fún wọn pé ibi tí mo ti wá hmm. ibi tó ti ní àṣà tó ti ní ìṣe tí mo dẹ̀ ń jà fún ìlànà pé Odùduwà dàtà ó gbúdọ̀ ti ṣiṣẹ́ nínú àwọn òyìnbó yẹn fẹ́ máa rẹ́ tó máa sọ̀pọ̀tì wà pé òkè kí lẹ àwọn àwọn náà láàkì àbáwà. bẹ́ẹ̀ni ẹ ṣe gan ni. àwọn hmm. ìkọlọ wọn kó kó kó túbọ̀ kó túbọ̀ kó túbọ̀ kó wa lọ́wọ́. ẹ ṣe gan ni bàbá wa Lukman nìyẹn láti Italy ẹ jẹ́ ká gbé lárugẹ ṣẹ́tẹ̀rí tó dùn mí wọn mi nísìnyí pé we all agree now that our our tradition is no more devil ẹ mọ̀ pé tẹ́lẹ̀ ní ti gbogbo àgbésórí nìyẹn àtẹ̀mí náà lọ ṣe epo lọ́wọ́ àti ń tọ́ sílẹ̀ lẹ́ẹ̀bá bá ló ṣe rí báyìí àìrọ́ nísìn àti mọ̀ pé yẹn ń hùn àwa la ní ẹ ká pọ́n lé we all agree on that we are not saying you should leave your bible or your look òun ni mò ń gbé sẹ́gbẹ́ ni méjèèjì but for you also to now say eh, our deities ọbàtálá ṣàngó àfẹsẹ̀ kankan pẹ̀lú ẹ̀ ò mọ tó fẹ́ nìyẹn àfi kó yá fi kùránà àti báíbù yẹn kó lọ fi bá fúlàní jà nínú ogbó. So, enough is enough. Oduduwa must come to reality. Ẹni tó sọ bẹ́ẹ̀ yẹn ó ń ṣiṣẹ́. Àwọn àwọn gbogbo ìlànà pẹ̀ ń ṣiṣẹ́. But let's, let us kind of every day I wake up, I'm trying to look at the dimension. Like I said, we have the numbers where we are with the poll. And I say thank you very much. We are getting close to four thousand. We are now three thousand eight hundred and fifty-one. That is, is, is very good but we are looking for a big number in the millions. But let's start with what we have at the moment. This caller is from Nigeria and sometimes they might be outside Nigeria. Hello? Ah, kini e ó ń hó Ah, location nine. Ó dàbí ẹ̀rọ ọlọ́ta. Abẹ́ gbogbo yẹn ń lò. Nàìjíríà gbogbo òṣìṣẹ́. Hello? bí ẹ mọ̀ pé nígbà míì nàìjíríà lọ́ máa sọ pé kó lọ sí street mi nẹ́tíwọ́kì máa da ní rẹ ah, ìlú yẹn ẹni tó pẹ jọ ẹ bá wa tún múùfù kúrò níbi tẹ wà yẹn díẹ̀ kẹ pè padà nítorí pé kí ni ẹ ó dàbí ìgbà tí olórin bá kọ́kọ́ fi bẹ̀rẹ̀ ṣó ó máa máa dún ìlú burúkú báwo ló ṣe fi ṣe business nílùú bẹ́ẹ̀ but no how can we survive the way things are if we continue like that let us think about it bá ṣe ń bá ṣe bá ṣe máa bá a lọ náà ni àkọ́sùn tó bá dàrá àtúnjí and nobody have said anything ẹ jẹ́ ká tẹ̀ máa dúpẹ́ pé Elédùmarè fi sí ó fi sí ẹ̀yin lára ó fi sí èmi lára because tí bá ń bá ara mi sọ̀rọ̀ ní bíbá yìí nísìn tẹ́yìn ò sí ní bíbá yìí nísìn ẹ mọ̀ pé kò tẹ̀ ní work but at least àwa ń sọ ẹ̀yin náà activate pé ah ntí kò ìkí media sọ lẹ́ẹ̀kan yẹn ntí heritage sọ yẹn ntí òṣàtọ́lá sọ ntí ọ̀sọ́ ntí èmi náà tiẹ̀ ti kà lélẹ̀ ó dà pé ìtọ́sán yẹn bó ṣe rí gan bó ṣe rí gẹ́lẹ́ náà nìyẹn ẹ jẹ́ ká tún gbé ẹni tó ń pè yí padà ẹ bóyá nẹ́tíwọ̀kì àti lọ dáadáa ní sí i. hello. hello. ó ṣì ohun ohun ó ṣì ẹ kalẹ̀ ẹ ohun hó níràn ni àgbọ̀ yín dáadáa láti bọ̀lẹ̀ tí ń sọ̀rọ̀ nǹkan ohun hó gan ni. ẹjọ́ ìkàtọ́jú sí ní ọgbà. àgbọ̀ yín dáadáa torí pé ohun hó àgbọ̀ yín dáadáa rárá ó ń hó bí akẹ́ kúrò nínú àdúgbò yẹn díẹ̀ ẹ má rìn jìnnà ó ń hó ní sẹ́ àgbọ̀ yín dáadáa. It will mess up the people that are watching and me as well. So, hello, we have another caller. Hello, ẹ kálẹ́ sá o. ẹ kálẹ́ sá o. ẹ wá sá o. ìdá ayọ̀dèjì ló ń pè láti amẹ́ríkà ọ̀rẹ́ kó ètò. ètò nìyẹn bàbá. ìyá ọlọ́run á wà pẹ̀lú yín o. aṣẹ́dùnmáre o. Uh, ẹjọ uh, uh, ẹni sùúrù bàbá mi gbogbo ẹjọ ẹni sùúrù bàbá mi ẹni tó bá ti ń béèrè fún ẹni sùúrù bàbá mi ẹjọ mo fọ ẹni sùúrù ẹni tó bá ti ń béèrè petition yẹn ẹyin back end team ṣẹ̀dá àwọn yẹn gangan la ní that means pé àwọn ìtì mọ̀ kankan nìyẹn bí àwọn ṣe join wa for the first time ẹ jẹ́ ká tètè dá wọn lóhùn kódà anybody náà lè dá wọn lóhùn ẹ̀yin tẹ́tí mọ̀ wá tẹ́lẹ̀ tẹ́tí ń gbọ́ wa ẹ tètè dẹ́ni yẹn lóhùn torí pé èmi lè má rí kọ́mẹ̀ntì yẹn mọ́ ẹ gbéra ńlẹ̀ bàbá mi láti Amẹ́ríkà ok yes sir eh, nǹkan kan tí eh, takàn ní láti ṣe náà níṣẹ́ lórí eh, mental ṣẹ́fò nǹkan tó fi kó wa lẹ́rú pọ̀ gan sa ó ṣe pé kọ́pẹ́yàn ti jẹ́ nǹkan fíyàn kọ́ sóyàn mọ́lẹ̀ fisikálì ní mental enslavement tó lágbára jù nǹkan tá a lè ń bá jà nìyẹn wọ́n ti jẹ́ ká wọ́n ti demonize gbogbo àwọn àwọn deities wa wọ́n ti wọ́n ti sọ dé sùnmọ́ wa lọ́wọ́ tó wọn ò fẹ́ ká padà sí rárá ẹgẹ́tẹ̀ wọ́n fẹ́ ká gbàgbé ẹ̀ka pátì so ká máa ka ìbá ṣe ẹrù tí wọ́n ka ẹsẹ̀ tí wọ́n yẹn ni ká máa ṣe ẹgẹ́tẹ̀ so àwa la ní láti go back ká bẹ̀rẹ̀ sí ń kàwé ká bẹ̀rẹ̀ sí ń ka history ìgbà tẹ́mi náà dé ìlú yìí ni mo bẹ̀rẹ̀ sí ń gbá research tí mò ń kàwé tí mò ń ka ni mo ṣe wá wò pé ah, Yorùbá empire Yorùbá kingdom is very powerful mm-hmm. wọn ò dẹ̀ sọ̀rọ̀ lórí ẹ̀ mm-hmm. ẹ gbogbo ìjà gbogbo ìjà ìjàngbara táwọn bàbá wa jà tí Ṣàngó tó jà láti protect ẹ eh, ẹ mm-hmm. eh, kingdom Yorùbá wọn sọ wọn pa ẹ ẹ ẹ bá pe ṣọ̀gùn sì ni wọ́n máa ní Jesus name ni hmm. wọ́n ti sọ ṣọ̀gùn sùn wa lọ́wọ́ hmm. ẹ gbogbo wọn sacrifice táwọn people dẹ̀ ṣe láti ṣe wa láti ṣe ọ̀tá yìí wọn sọ wọn pa ẹ̀ hmm. ẹ gbogbo kínní ìlú yẹ káwọn èèyàn mọ̀ kàn pé ẹ̀sìn wa àṣà wa àṣà yàtọ̀ sẹ́sìn nǹkan tá à ń ṣe is different from pé nǹkan gbé wa ẹ̀sìn ẹlẹ́sìn lélẹ̀ àdẹ̀kọ̀ndẹ̀m kẹ́nìbọ̀dì ẹ góòlù tó ní tọ́gbẹ́ pàǹdẹ̀ tàbí ẹ lọ́wọ́ ìwọ máa góòlù yẹn gangan ló yẹ kó fara mọ́ tá a bá padà síṣẹ̀ṣẹ̀ tá à ń ṣe ọ̀nà àlà ẹ làwọn alájẹmú wọn bá dùn bọ́tá bá ti ń sọ gbogbo èdè ṣù tó bá pe ògùn tó ní kò ní ẹ kíní kò sì ní tó ṣe kan ní ẹjọ́ tẹ̀ so a ní láti láti ààrẹ state mind wa ẹgẹ́ àwọn èèyàn wa kọ́ kàwé kọ́kọ́ má máa bì gbogbo àwọn ṣe nǹkan táwọn bá sọ ṣe kí n tọ́ ṣe ń tọ́ ṣe ń lòyàn jìbìtì nìyẹn. good evening focus nigeria. àtúnṣe wọn fún wọn fún wa ní free will láti ìwò pé àkàtì ẹ̀ put one and two together wọ́n ti fi ẹ̀rú pé iná airfire àti kìnìún wọ́n ti fi bà wá lẹ́rù ẹ̀ tẹ̀lé pẹ̀lú question kankan lọ́wọ́ pásítọ̀ àbí lọ́wọ́ ìmáàmù ìṣèyí wọ́n á ní àìṣù èṣù ni èṣù ló jẹ́ kó bẹ̀rẹ̀ question tó yẹ kó pọ̀ ẹ̀mù hmm. so káwọn èèyàn ní free will wọ́n ti ẹ̀ kà á àwọn láwọn òwe kan ti lè kà tó yẹ pé mo ti kà á sí ìjọ ẹ pé i'm like wow this is great táwọn èèyàn bá kà kọ́kọ́ kà á ní israeli wọ́n àwọn dásáàdì pé kinní yìí was was programmed wọ́n ti di program wa láti rí bẹ́ẹ̀ ni because wọ́n mọ̀ pé tá a bá ti fi àṣà wa lẹ̀ ẹ̀rú ni wá forever ẹ̀rú tẹ́jẹ̀ àwọn òyìnbó ilé yìí wọ́n ẹ̀yẹ̀ sí wọ́n á sì wọ́n ti ń ṣe ẹ̀ máa ro òyìnbó mọ́tò bí òyìnbó lóríṣiríṣi tó ń dín bá tó ń tẹ́fà ẹ̀gẹ́ so nǹkan táwọn agbẹ́ ní àwọn tí ń gbé padà so ọpọlọ ni láti bọ́ ẹ̀kọ́ èdè táwọn sọ lẹ́nu náà sì yìí wọ́n ti gbèdè lẹ́nu wa tọ́ báyìí sìn àwọn ọmọ wa ò tù dì mọ́ èdè lédè là ń sọ yíṣù ìtaba wa. so lórí awareness hmm. nílé sìn láti create nílé nísìn ọ̀nà wo la tún lè gbà kí la tún lè ṣe òun náà ní fẹ́ kẹ́ bá wa sọ ní under one minute. ìwé mi sì ìwé mi sì mẹ́mbà afẹ́nifẹ́re ní eh, Minnesota mo wà lára mẹ́mbà Kìnìṣó gúúpù wa nǹkan tá a máa eh, we we are always yeah, we are in contact because ẹni nàìjíríà yìí tí ò bá sì fún ọ nàìjíríà ìyá nàìjíríà iye wọn ò tí ì open kò tí ì open náà eh, hmm. ẹ gẹ́tẹ̀ ṣẹjẹtẹ so ìgbà eh, bẹ̀rẹ̀ kíní religion yẹn wọ́n ti mú lé kókó jù ní nàìjíríà so àwọn èèyàn ò ní sí ìwé so nǹkan tá à ṣe ni pé à ń create awareness hmm. ó láwọn codes kan tá máa tẹ́ǹtì wọn ó kan náà ìtàn ní title the ways of orishas. ok tó bá wà tó bá tó bá tó bá wà ní pdf eh. wọn ò ní mind tẹ bá gbé pé lè sọ hmm. bódà ìpọ́ bá jẹ́ pé fún títà náà ni ẹ jẹ́ ká mọ̀ because ẹ rí gbogbo ìdí tá ṣe ń jẹ́ káwọn èèyàn pè wọlé náà ni pé ibi tẹ bá pè àpíkì wọn náà tó tè nínú ẹ̀ àwa náà tún lè rí lò à hmm. lè down hmm. as well so ti yé ní sè ẹ send message sí mi lẹ́yìn tẹ bá drop tán so that ká tún lè get the conversation going ẹ so ẹ ṣe gan ni ee eh, ọlọ́run wà pẹ̀lú gbogbo wa ẹ ṣe gan ni plus four four seven five nine four zero five zero nine seven nine we just want to know do we really want the freedom or are we just gonna be talking without activating we are very intelligent people we, look akàwé ju kí ló dá lè lọ. But how do we transform that book into action planning? And that is what we are doing tonight again. Another caller again with us. Uh, good evening, caller. Your name, where you call. I, we say good evening to everyone watching us on Instagram. We're live on Instagram. In the next tw- by tomorrow, we should be on Twitter as well. Eka káalẹ́ ńbẹ̀ o, orúkọ yín mo lẹ ti kàlẹ́ o. ẹ kàlẹ́ gbogbo wa ń gbọ́ yín ẹgbẹ́ra ńlẹ̀ orúkọ yín bọ́lẹ̀ tí ń pè wá sà. à ń pè láti Kent. láti Kent m twenty five nìyẹn ẹgbẹ́ra ńlẹ̀. ìyá kọ̀dí ká kí ẹ kó ètò náà ni. ẹ ṣe gan ni thank you very much. Okay, sir. Thank you very That's much. just all I got. Thank you very much. Well, it's part of it as well. If we sit down and nobody say thank you, then that means nobody maybe appreciate what we are doing. But every one of you appreciate it. And we can see that from your contribution to your phone call, to your text message, to your prayer. The phone buzz every day, but I am happy that we are moving forward. And I monitor all the groups that I'm inside, and I can see that they are very, very active. We need more of that. But we need to move that conversation out of the WhatsApp group just like the Ekiti people have done, and they'll be having their first seminar, and they're expecting about 500 people to attend, and they don't need to invite any big, big grammar people to come and talk to them. Baba Ekiti, Egberanle. Baba, o. Bàbá o. A dára fún yín o. Kẹ́mi Ọlọ́gùn o. Wọ́n ní lágídí, èmi kọ́ ni mo sọ bẹ́ẹ̀ o ṣe gbọ́ mi sà. àní wọn náwọn èkìtì lágídí èmi kọ́ ni mo sọ bẹ́ẹ̀ o. hello sà. ṣẹ́yìn náà ń gbọ́ mi bàbá. <laughs> ẹ bá wa sọ fáwọn ènìyàn wa hmm. ká má fi ọ̀rọ̀ ẹ̀sìn bọ ọ̀rọ̀ yìí. ẹ̀sìn kẹ. ṣe gbọ́ mi ẹ jọ̀ọ́ torí ọlọ́run unity unity la need now torí tá a bá gba òmìnira òun tán àti ìṣẹ̀ṣe àti mùsùlùmí àti ìgbàgbọ́ a lè ní kíkẹ́ kó máa exist. bẹ́ẹ̀ni definitely. ọ̀tọ̀ ní ẹ̀sìn ọ̀tọ̀ ní àṣà. àgbọ́yé. àṣà wa ní èdè wa. good evening mr tom ní ìwọ́jọ́ wa. Hmm. ní ìbọ̀wọ̀ fún wa. àgbọ́yé. ní ayé àtijọ́ tí ọmọdé bá jókòó tí àgbà bá ń bọ̀ á dìde fún. Hmm. tí ọmọdé bá ń bọ̀ tó bá rí àgbà mẹ́jọ àwọn mẹ́jẹ̀jọ ló máa dọ̀bálẹ̀ fún tó bá jóbìnrin akúnlẹ̀ akúnlẹ̀ ní ẹ̀rín wọn lẹ́yọ kọ̀ọ̀kan àṣà wa nìyẹn ẹ̀sìn ni àwa náà ń fi ògún ògùn ṣàǹgbó àníkẹ́nikẹ́ni ó mọ̀ sìn tó fẹ́ sìn ẹ má jẹ́ apá gbogbo ẹ̀ papọ̀ mọ́ra wa ẹ má jẹ́ ká lé àwọn ẹlẹ́rìí àní tó ti gbàgbọ́ mùsùlùmí ni kìrìsìtẹ́nì ni oníṣàǹgó ni ẹ má jẹ́ akọ̀dẹ́mọ̀ anybody. Hmm orílẹ̀-èdè la fẹ́ gbà àṣà wa yàtọ̀ sí ẹ̀sìn ó jẹ́ èèyàn bá ń sìn ó yàtọ̀ orú àwọn tẹ́mi ń bá sọ̀rọ̀ náà mo ti lẹ́nu ìgbà tí mo ti bẹ̀rẹ̀ ń sìn mo ti wọ ojúbọ Ògún mo ti délé orin nífà ó dẹ̀ wẹ́kọ̀ mi dáadáa àárí hmm. ẹ̀sìn àríra gẹ́gẹ́ bí ọmọ Odùduwà gẹ́gẹ́ bí nìkan orú ọ̀rọ̀ tí a ń sọ ń sìn kó má lọ di ìyapa láàrin wa ara bí èṣù tí èṣù ń fẹ́ nìyẹn ọlọ́run rẹ̀ ní gbèsù láàyè láàrin wa. lọ́wọ́ tá a wà yìí inú mi dùn sí kàkàtà ìṣe bí àná ni àbí àárọ̀ ẹnikẹ́ni tó bẹ̀rẹ̀ ètò mùsùlùmí kò gbàdúrà àáfà kò gbàdúrà ìṣẹ̀ṣe kò gbàdúrà mẹ́tẹ̀ẹ̀ta dẹ̀ pé ìyẹn níbẹ̀ ò lè ṣe láì sáwọn mẹ́tẹ̀ẹ̀ta yẹn onímọ̀bí sísá la kan sọ̀rọ̀ ó ṣe pọ́gàmù kan ṣe mo dá sí dára talk show. Hmm. mo pe gbogbo àwọn pásítọ̀ mo pe gbogbo àwọn wo àwọn ṣèyíkà àfà bẹ́ẹ̀ ni mo pe gbogbo àwọn bàbá wa oníṣẹ̀ṣe alábàláyé hmm. bí àwa bá ṣe ń jí ìjà ti ara kan máa bá wa jìjà ti ẹ̀mí. sà I repeat it tí èèyàn kan bá sọ wípé n tá a fẹ́ ṣe yìí kò ní í jogun à ń tara wa jẹ ni o ṣe rí ohun tí a ò rí àwọn fúlàní yẹn ti rí ṣáájú wa náà fi wá wá sọ̀dọ̀ wa tá ń kó wá pẹ̀lú ìbọn pẹ̀lú ọkọ̀ mo bá bàbá kan sọ̀rọ̀ lénìí ara àwọn tó jagun bìrà fúlàní ó ní inú dùn ó ní ṣùgbọ́n ó ní ti yorùbá ó ní àwọn tá a fẹ́ bẹ̀rẹ̀ tajà wọ́n mọ̀ pé àwa ni ẹ́jìnì wọn bọ́dì lásán ni wọ́n orí ò bá dẹ̀ sí ẹ́jìnì lẹ́nu mọ́tò mọ́tò ò ní ṣiṣẹ́ ò ní mú. ẹ parọ́ bàbá. ó ní one omi omi ọ̀sà àtòkùn yẹn orí tó bá jẹ́ pé ó ṣeé ṣe láti gbé lọ sí niger niger state ni kano state ni ó wọn á ti gbé oníṣùgbọ́n ọlọ́run fi yẹ jù wọ́n lọ hmm. ó ojú bàbá yẹn parí ọ̀rọ̀ pẹ̀lú pé ojú ń lọ̀rọ̀ kò ṣeé bọmọ lọ́wọ́ èkùrọ́. ẹ̀rí mi pa bàbá. ṣé ẹ gbọ́ mi sà onímọ̀ gbogbo àwọn tó lọ gbà àbógún wọ́n dá wà lábẹ́ lógún ẹ̀ ẹ̀yin tẹ́tẹ́ pé wọ́n mọ̀ kẹ́yìn lẹ̀ ń ṣiṣẹ́ oúnjẹ fún wọn ẹ wálẹ̀ ẹ ẹ ṣe mọ́ ẹ já múra gbogbo ọmọ Odùduwà mo sọ nú program sísà yẹn pé ẹnikẹ́ni tó bá ti sọ pé òun ò fẹ́ kọ́ ọmọ Odùduwà ò dá ọmọ àlè ni bóyá ilẹ̀ haúsá ọ̀nà ti bójú ẹ̀ wá tọ́ni ní yorùbá ń bíbá yìí. so iṣẹ́ ti bí ọmọ aláṣẹ jẹ́ òwò ti bí ọmọ aláṣẹ là o no retreat no surrender so ẹjọ́ tó lọ́lọ́ ẹ bá wa sọ fáwọn èèyàn ká má fi tẹ̀sí bọ́ lọ́wọ́ tàwa yìí gbogbo wa pátápátá ẹ̀sìn mẹ́tẹ̀ẹ̀ta là ń ṣe ṣé gbọ́ mi sà inú ẹ̀ náà bí wa sí jẹ́ gbọ́ mi inú ẹ̀ mo sọ bàbá yẹ ẹ bọ̀rọ̀ tí bàbá yẹ fi padà fún mi nígbà tó bá mi sọ̀rọ̀ tán ó ní gbogbo àwọn tó bá ti ní pòpò ní ṣeéṣe ó ní ìgbé rárá làrá ń ké wọlé ìgbé rárá mo ní àṣẹ. bàbá èkìtì. ó ní bójóbìnrin ló sọ wípé kò ní ṣeéṣe ìgbé rárá hmm. làrá ń ké wọlé mo ní àṣẹ bó hmm. ní bó jẹ́ àlejò ni bó jẹ́ ọmọdé bó jẹ́ ọkùnrin ni tá a bí nínú obìnrin tá a bá gbẹgbẹ jáde ni tó sọ wípé Odùduwà yóò ní wá sí ìmúṣẹ hmm. ìgbé rárá làrá ké wọlẹ̀ mo ní àṣẹ lórúkọ Jésù olùgbàlà. àmín. so ẹ má jaari ẹ má ẹ ká má fẹ́ ká má fẹ́ sìn hmm. bẹ̀rẹ̀ ọ̀tá láàrin wa ìṣòro yìí wà ní wa o. ẹ ṣe gan bàbá àmàrin yín bá ní gbogbo ẹ ṣe gan sa. bàbá èkìtì nìyẹn bàbá èkìtì ẹ̀ wọ́n náà èkìtì wọ́n ní agídí ọ̀gbìn gbà ibẹ̀ gangan ni wàhálà máa ti kọ́kọ́ bẹ̀rẹ̀ ẹja tún gbọ́ bàrí díẹ̀ ẹ̀ labour ground hmm. elédùnmarè àfún wa ṣe we will get there. Ah. Hmm. Plus four four seven five nine four zero five zero nine seven nine. The broadcast will come to an end at exactly ten o'clock tonight. Um, I am tired. This has been very, very heavy day for me. Extremely tired, but we have to continue. One thing we have to always remember first we are looking for one thing freedom. The more we know that we want freedom, the quicker we will all accelerate. Look, am Emma Eko Fini big picture that Nigeria is big, it cannot be break. Who told you that? That Nigeria is so big that we cannot divide out of there's nothing called Nigeria, it's a geographical location. Don't think because there's a system. Look, it does look, UK. Do you know that they've left EU? I'm asking you. United Kingdom, the Great Britain. Imagine all those times that they were having the campaign against and for. It was like a war. But now everybody has kept mute. And the only job that is happening now is internal work. How and what and what do we pay back? How do we divide it? That is the negotiation ló ń lọ nísìn. Bí Nàìjíríà náà ṣe máa pín bí nàìjíríà ṣe máa pín nìyẹn ẹ kò máa rò pé ṣé torí bí nàìjíríà ṣe tóbi no you just you just wake up like people say we, we know there's a war coming i will not try to hide that but we are just praying and hoping that it will not be serious because tó bá serious tẹ̀mí máa pọ̀ tó máa bá lọ gbọ́ pé nàìjíríà máa wọ́ọ̀kì yẹn tútù ẹ̀dá nù ìjọba olúmaṣe no government will no no politician will solve the problem of Nigeria because the problem of Nigeria is also external problem bá a ṣe ń dín pẹ̀lú internal àtún dín pẹ̀lú external so it's like we have double layer and some of them are just waiting for the whole system to crumble down and they will make money out of it. We welcome those watching us on Instagram. Thank you very much. If you've joined us for the first time, we are on part 52 Nigeria at the verge of breakup. And don't think it's not going to happen. People have continued to rest in peace, barista. Bẹ́ẹ̀ni, ilẹ̀ ti jẹ̀yàn rẹpẹtẹ twenty five years ago ló kọrin yẹn. And till date, orin yẹn ṣì orin tí Barrister kọ ní twenty five years ago yẹn ó dàbí àtẹ́ pé àná ló kọrin yẹn táwa wá ń ṣe ń rí ogún yẹn òun ti rí ogún yẹn ní twenty five years ago we played that music for almost ten fifteen minutes at the beginning of the broadcast we have another twenty minutes it's not gonna be a late night broadcast today but it's about just continue to tell us that there is hope and the hope now is me and you for location nine, That is the only hope we have. And the more ah ah ṣé mo lè rí bàbá bá sọ̀rọ̀ ṣá ah ẹ jẹ́ n try wọn Baba Ọ̀ṣun ó tójọ́ mẹ́ta let's see if we can get through to him tọ́ba sí lórí òkè ẹ̀rọ kí bàbá náà máa bá wa lọ sórí òkè hello mr koiki. our live lórí broadcast mo ti gbọ́ audio tẹ send sí mi àmọ́ mo mọ̀ pé the last time tẹ bá wa sọ̀rọ̀ ẹni ẹtẹ̀ máa tún lọ sórí òkè gbogbo èèyàn ń gbọ́ yín báyìí láti ọ̀ṣun state lẹ́yìn tí ń pè wá ẹgbẹ́ra ńlẹ̀ bàbá ànípẹ́pà láti ìlà. Ah, inú mi dùn mo inú mi dùn láti máa gbọ́ mo ṣe kó lórí platform mo ṣe kó lórí message eh, program yìí ni ẹni tó pè láti Italy ẹni mo gbọ́ láti. okay ẹni tó pè láti Italy àmì láti Amẹ́ríkà láti Amẹ́ríkà ok yeah ẹgbẹ́ra tó pè láìpẹ́ yìí ẹgbẹ́ra lẹ̀ bàbá. <laughs> Ah, ọlọ́run ajẹ́ kó bọ́ sí àárín ìrìn àjò yẹn níbí hmm. ẹni tó sọ̀rọ̀ láti Ondo state yẹn mo gbọ́ náà àwa náà à ń gbàyànjú pé kí gbogbo nǹkan wọ́ọ̀kìn hmm. lágbára ọlọ́pàá dẹ̀ ṣe é ṣe àwọn èèyàn ti ń gbọ́ ìyà ti sú àwọn èèyàn hmm. ìyà ti sú àwọn èèyàn gan gan gan ṣùgbọ́n wọn mọ bó ṣe fẹ́ jẹ́ ṣe rí ohun tó ṣẹlẹ̀ ní àwọn tó fi two thousand ẹgbàá kẹ́ lọ fi ṣèbẹ̀ nígbà tó bá fẹ́ ṣe election ó ti dà wọ́n lórí rú hmm. àwọn yẹn ló àwọn yẹn ló kó wọn ní pápá mọ́ra so tá a bá dẹ̀ fẹ́ gbà wọ́n padà báyìí a ní ìdí láti ṣe iṣẹ́ ọ̀rọ̀ gidi ìtẹ́ bá sọ fẹ́ lómi báyìí a ní ṣé ó jẹ́ ìdìbò ṣe é ṣe ṣé àwọn politician máa jẹ́ kíní kan ìwọ mo ní ìwọ àtúnṣe rẹ ó wà lọ́wọ́ ara ẹ̀ fúnra rẹ̀ kì í má dún ní politician politician wọn ẹ̀tàn ẹ̀bùn bàtọ̀ kì í tàn wá hmm. tọ́kì í tàn wá tọ́kì í tàn àwọn èèyàn ẹ̀wọ̀ covid nineteen tó kọjá yìí ó jẹ́ kí òye oríṣiríṣi yé ọ̀pọ̀lọpọ̀ ènìyàn torí pé ebi pa àwọn ènìyàn ebi pa wọ́n gan o ebi pa àwọn ènìyàn gidi hmm. so àdẹ̀fẹ́ kí irú ẹ̀ mọ́ mo máa ń sọ fún wọn pé twenty three yẹ ọlọ́run jẹ́ ká wà láyé kò sí ìbò mọ́ ẹni bá wù wọ́n kán lọ gbé Jésù kán ní kóhùn dìbò fún àbí ká lọ gbé Muhammed níbi tó kú sí kán ní òun náà fẹ́ dìbò fún àwọn náà mọ̀ campaign yẹn máa ó máa every campaign la máa ṣe lé lórí. Ah, ah, ah. kò sí yẹ mọ́ kò sí yẹ mọ́ àwọn ènìyàn ó ti sún wọn ẹjọ́ ti pọ̀ jù kò sí standstill everything wà scam ni kò sí lọ síwájú kankan o scam ni nàìjíríà yahoo yahoo government scam babala scam. ó dúró tandi ni bí omi adágún kò sí lọ síwájú ó kéde wọ́n tún tan àwọn ènìyàn bóyá fẹ́ gbà wọ́n síṣẹ́ iṣẹ́ empower gírádẹ́ẹ̀tì first class ọ̀pá mẹ́nìtì bẹ́yẹ lọ́gbà wọ́n sí empower thirty thousand per month ọtún gba dúró báyìí pé wọ́n gbà wọ́n mọ́ hmm. within within within two days one million èèyàn ti lọ register. irọ́ náà ni yahoo yahoo ni yahoo yahoo ni. within within two days wọ́n ti rí one million èèyàn. ìjọba àwọn èèyàn níṣẹ́ wọ́n so ó ti jẹ́ kí ó ṣe à ń sà ń sọ fún wọn àwọn ènìyàn máa ọ̀rẹ́dì ọ̀rẹ́dì ẹ̀ṣẹ̀ ní ọ̀pọ̀lọpọ̀ báyìí kí bí ìpẹ́ ìtúká dé kólúkálùkù lọ kó lọ kó ìfẹ́ ìjà ogun ẹ̀ níbi tó kó sí ni. Hmm tí ìpẹ́ ìtúká bá dé báyìí ẹ rí pé ẹ àwọn ènìyàn ti wà àwíà ọwọ́ àwíà ọwọ́ àwíà ayẹ jẹ́ kó yé wọn àwọn àwọn sẹ́mọ̀ nǹkan tí nǹkan tó ṣẹlẹ̀ ni pé bídà pé politics kìíní ni maga maga tí ó ti dé oríṣiríṣi ibi tó máa tàn wọ́n jẹ èmi ni èmi ni fáàsì alágbájá èmi ni fáàsì tàmọ̀dù hmm. èmi ni fáàsì Tinubu kú èmi ní fáàtì kìíní kan oríṣiríṣi bẹ́ẹ̀ yẹn tẹ́lẹ̀ ẹ lówó jẹun ẹ wo some years ago ní Kwara state nígbà tí nígbà tí Saraki wà ní kìíní president ọmú àwọn boys kan àwọn yẹn ní Saraki náà ṣiṣẹ́ fún nígbà tí graduate graduate lọ ṣe bọ́ọ̀dù ó mm, tún tí òṣòwò máa lọ jalè tọkọ kókó lọ pààyàn jọ ní ọ̀fà ńgbà yẹn so gbogbo wọn yẹn ló ti àwọn èèyàn ti rí ọ ti tired ọ ti tired they don't know what to do so eléyìí tẹ ń ṣe èyí tẹ fi mo ti sọ fún yín lọ́jọ́ yẹn mo ní kẹ́ máa sọ̀kò yẹn sílé káwa táwa bí kó máa bà wá hmm. tẹ bá ti sọ tó ń bà wá a máa mọ̀ bá a ṣe máa rìnrìn àjò ayé wa hmm. oníkàlù yẹ òkòtẹ́ sọ yẹ ó ń balẹ̀ ó ń balẹ̀ gidi o. bàbá nìyẹn ìlaramọ̀gùn. gan <laughs> ẹ ẹ máa fún aládùúrà kẹ́ tó lọ bàbá. oko yẹn balẹ̀ tó bá lè mú kí irú mi máa gbọ́ níbi tí mo wà ní lárọ̀gùn níbí ah, ó ti ẹ ti mọ̀ pé oko yẹn balẹ̀ yìí mo ní láti top up yín padà lálẹ́ yìí bàbá a máa ra kírẹ́dìtì padà fún yín mo ní a máa ra kírẹ́dìtì padà fún yín lálẹ́ yìí sẹ́ bàbá ọ̀dà ọ̀dà so òun ni torí mm. náà mo dúpẹ́ lọ́wọ́ yín gidi ẹ̀ túbọ̀ máa iṣẹ́ yẹn máa tẹ̀síwájú àdúrà náà ni mo gbà fún yín mm. ṣẹ́tí gbọ́ àdúrà náà ni mo gbà fún lórí mẹ́sẹ̀gì yẹn pé mm. kẹ́ máa tẹ̀síwájú inú wa inú mi dùn o èmi gẹ́gẹ́ bí ẹnìkan ìránṣẹ́ ọlọ́run alàyè ni mí mo dẹ̀ mo wà lórí ìdúró mi dáadáa mi ò wáṣẹ́ ṣùgbọ́n wọ́tọ̀ dóṣù ipò tó wà lẹ́yìn wa. Bẹ́ẹ̀ni Eh, mi ò wá sálárì àná kankan ju pé kí iṣẹ́ ọlọ́run máa tẹ̀síwájú hmm. bẹ́ẹ̀ tí eh, ìrọ̀rùn ekú ni ìrọ̀rùn ẹyẹ. bẹ́ẹ̀ ni eh, tí a bá sọ̀rọ̀ ọmọ ìsírẹ́lì ìyà tó jẹ mọ́ òkèrè kó tó di pé ọlọ́run fún ara ẹ̀ dìde ẹ̀yin ni Mósè wa báyìí ẹ̀yin ni wa o torí tí àbá rẹ̀ ni tó máa dìde a lè ojú kan yẹn náà la máa wà tá a máa sunkún kiri eléyìí ò o o. ee kìíní o ẹ alágbára gbogbo bẹ́ẹ̀ ṣe ṣe ẹ ti dé O ti dé Kwara State O ti dé àwọn ìlú àwọn ìlú tí Yorùbá wà yẹ o ti dé Kogi. wọ́n pè wá láti Niger láàárọ̀ yìí Niger State ti pè àwọn méjì. ẹ Niger State bẹ́ẹ̀ni bó dé Niger náà láti dé Abuja àti dé gbogbo bi. ẹ ṣe gan ni bàbá ẹ so ma. bàbá bá máa ṣe rálì wà lọ́sùn state àjẹkẹ gbọ́ lágbọ̀rọ̀ náà ẹ ṣe gan ni bàbá afẹ́kẹ́ gbọ́ bóyá irú aṣọ ká máa lo àwọn nǹkan tá máa ṣiṣẹ́ tó ọlọ́run á ti wà lẹ́yìn local government wa níbi à ń ṣiṣẹ́ lé lórí pẹ̀lú ọmọ mi kan so àtẹ̀bá hmm. ọ̀gbẹ́ni tó wà níbàdàn yẹ abá sọ̀rọ̀ àjọsọ̀rọ̀ ọmọ mi tó wà bàdàn kò tí padà pè mí ó máa pè yín bàbá ó máa pè yín bàbá mm. Mm. èmi náà máa ra kírẹ́dìtì yín padà fún yín lálẹ́ kí tó sùn àṣẹ Èdùmàrè o ó dá ọ̀rọ̀ bàbá o àmì bàbá àmì àmì. ẹ ẹ ní kábàámọ̀ nǹkan tẹ́ ń ṣe yìí o. àmì lórúkọ jésù ọlọ́run á dúró tì yín o ẹ ó ṣàṣeyọrí àwa náà ṣèṣeyọrí ní nàìjíríà bí o à kó àwọn ọ̀tá wa sínú ìgbèkùn o lágbára ọlọ́run eh, ọlọ́run á pẹ̀lú yín ẹ ṣé god bless you. láti ìlara ló yẹn ọ̀ṣun state thank you very much uh, eh, mama wa gold odunranti dada ẹ káàbọ̀ sórí ètò ezekiel aremu welcome on board Seki O Abiodun mo tó bẹ̀ láti pe anybody ní orúkọ mo fi tọ̀wọ̀tọ̀wọ̀ mo fi ń pè ẹ kálẹ̀ ẹ káàbọ̀ sórí ètò eh, anthony sanyaolu rukayat ẹ̀rín pàwọn náà bẹ́ẹ̀ ni bàbá ní ká máa sọkò sílé ẹ má jẹ́ kókò yẹn bàbá ní tó ń sọ fún mi ní gbogbo ìgbà nìyẹn ẹ máa jòkò yẹn wá sílé ó ń débi tó yẹ kó dé ó pè mí láti Saudi Arabia wọ́n ní àwọn ìyàwó politician kọ̀ọ̀kan wọ́n ti ń wo program yẹn wọ́n mọbi tí kìnìyẹn fi já sí láti Saudi Arabia iṣẹ́ ń lọ rẹpẹtẹ. <laughs> á rẹ̀ nígbà míì ó ti rẹ̀ mí lálẹ́ yìí but àníjẹ́ kó sú wa ṣóǹgbọ́ ṣóǹgbọ́ wà látà ìwọ ṣáà ti jẹ pando wà látà ló ń sọ̀rọ̀ lẹ́yìn yẹn èyí tẹ́ máa ń gbọ́hùn wà látà wà látà ẹ gbéra ńlẹ̀ tèmi dáyọ̀ dáadáa gbéra ńlẹ̀. ẹ kálẹ́ o mo kí gbogbo ẹni tó ń gbọ́ wa lálẹ́ yìí o. àwa náà kí níbi tẹ́ ti ń gbọ́ wa. òdúrà gbé gbogbo wa. àṣẹ bàbá ẹ pẹ̀lẹ́ bẹ ẹdẹ kúṣẹ́ náà. ẹ ṣe ẹ ẹ ẹ ń tíra gbogbo nǹkan wá ọlọ́run àjẹkárí gbàlagbára ọlọ́run. láìpẹ́ láì jìnnà lágbára lọ́wọ́ gba àwọn tó dẹ̀ fi sọ̀rọ̀ náà mo dúpẹ́ lọ́wọ́ wọn wọ́n wọ́n sọ tó ń jẹ́ òótọ́ àti ìdúgbò ọ̀rọ̀ mo ṣe ẹ̀kọ́ orí gan-an ni wọ́n ṣe tọ́ bàbá tó ń dẹ̀ sọ̀rọ̀ bẹ́ẹ̀ ṣe kódà mo láìpẹ́ spirit wọn ah. láti Ọ̀ṣun state Ọ̀ṣun state ni àyìnfà ah, àti ó mú àyìnfà àti bàbá níjọ́ tí mo kọ́kọ́ nígbà tí mo kọ́kọ́ gbọ́hùn bàbá program kan ta ṣe eight hours bàbá nígbà tí program yẹn ti ti credit àwọn tán àwọn tó lọ rà míì sí ẹ bá wa ẹ bá wa mute tẹ fi ń gbọ́ wa lẹ́yìn yẹn bàbá ẹ jọ ká lè ká lè gbọ́n wòye dáadáa. ok mo ní àìdíà kan hmm. mo ní àìdíà kan tí mo fẹ́ tí mo fẹ́ share pẹ̀lú everybody so àìdíà nínú hmm. bẹ́ẹ̀ mo kàn rẹ ó lè rọ nǹkan tó lè ra ẹgbẹ́ tẹ́ mọ̀ a máa máa dìbàrà ọlájà àwọn kankan tá a lè ṣe. ẹ bá wa mute tẹ̀yìn yẹn ṣẹ́rí gbogbo tẹ fi ń gbọ́ wa lẹ́yìn yẹn ẹ bá wa mute completely kẹ́kọ̀ọ́ máa wojú mi báyìí kẹ́rẹ̀ fi tẹ́ gbé fóònù yín sétí gbogbo ẹ bí atẹ́rù mi bá ń gbẹ kúrò níbẹ̀. ṣé kí n gbọ́ mi bẹ́ẹ̀. kétékété ẹ gbéra ńlẹ̀. so àìdí àti mo kàn án mo ní hmm. mo fẹ́ ṣe àpẹẹrẹ ẹ̀bọ̀dọ̀ pé hmm. now advocacy wa wà very very important. nínú bàbá tó sọ̀rọ̀ kan sí mo ní àwọn èèyàn fi mọ̀ ń fẹ́ dáadáa so adẹ finish káwọn èèyàn mọ̀ sí fẹ́ rí bẹ́ẹ̀ ṣe sọ bóyá bẹ́ẹ̀ ló ṣe rí o ó ti sú àwọn èèyàn ó dàbí ìgbà tí ẹ̀ bá wà ní ẹ̀wọ̀n tó ṣe pé ó fẹ́ ó fẹ́ kúrò bẹ́ẹ̀. àwọn náà wọ́n dúró de saviour báyìí ni àwọn tó wà ń dúró de saviour ni wọ́n ọkọ̀ tí mẹ́rin tó jẹ́ saviour yẹn nìyẹn làwa ṣe láti jẹ́ kó mọ̀ pé Oòduà Yorùbá nation is the only way out freedom. exactly now mo fẹ́ mo fẹ́ mú àìdí àkànwá ó ní bíru àwọn radio station kan wà ká máa ń gbọ́ bí àwọn radio station wa ń bí àwọn àwọn àgbẹ̀kọ̀yà. Okay wọ́n máa ń ṣe bíi bíi advert kan hmm. láràárọ̀ so ẹ mọ̀ advert yẹn wà very practical ẹni tó bá gbọ́ dada á mọ̀ pé ọpọlọ wà bẹ́ẹ̀ wọ́n kàn máa sọ fún àwọn èèyàn pé bí nǹkan ṣe rí báyìí wípé nǹkan tó bá lè ṣe láti ti dáàbò bo ara ẹ̀ máa ṣe é hmm. tó bá ní nǹkan lẹ́gbẹ̀ẹ́ lẹ́yìn ẹ̀gbẹ́ lé ẹ̀ múra sí i wọ́n mọ yorùbá nation kò sí ẹ mọ̀ wọ́n kàn sáà ṣe advert yẹn máa ń ràn every morning wọ́n máa ń ṣe fáwọn máa ń ṣe lọ́sàn-án wọ́n máa ń ṣe so if if there is a way sísí forum yìí ní UK Ireland US wọ́n ti wọ́n ti wọ́n ti gbé kalẹ̀ ní hmm. ìbálẹ̀ sọ if there is a way tàbá lè máa ṣerú nǹkan bẹ́ẹ̀ náà díẹ̀díẹ̀ ṣùgbọ́n àkàjẹ́ ìfọ́ọ̀mù fàgbà tó yẹ pé bákan máa enlighten àwọn èèyàn wa wípé ok o think Yorùbá first ìjọba tó ọ̀rọ̀ Yorùbá kan la wa máa sọ níbẹ̀ ẹ̀hẹ̀dẹ̀ number two mo fẹ́ tún jẹ́ ká ṣe lọ́nà báyìí pé ṣe sí organisation yìí Yorùbá World Congress tó ti wà established níbẹ̀ mm-hmm. yẹn èmi fẹ́ kẹjẹ kó àfọ̀mídé gbogbo kẹ́ẹ̀dẹ̀ impress lórí àwọn governors wa àti àwọn house of rep member ẹ máa kọ lẹ́tà sí wọn officially nǹkan tẹ́tẹ́tẹ́ sí mm-hmm. then eléyìí tí o bá for example bí o rà Àmọ̀tẹ́kùn yẹn wọ́n ti politicize everything kò sẹ́ni tó mọ nǹkan tó lọ mọ́ so tẹ bá lè kọ́ on your capacity níbẹ̀ wípé ok a fẹ́ mọ ok what is going on with àmọ̀tẹ́kùn ayé pé so ok nǹkan tá a fẹ́ ilé o and if you fail to do this just know that we can also do anything so at least wọ́n máa travel àárẹ̀ yẹn náà tí ìbá ti coronavirus tó wà nígbà yẹn wọ́n gbélé ibẹ̀ yẹn náà máa ṣe so tó bá dẹ̀ débẹ̀ yẹn tó bá ṣe disgrace ẹ̀ disgrace ẹ̀ tó bá ṣe so ibẹ̀ yẹn tó bá tí ìtì ẹ̀ bá kọ́ mú láti bẹ̀ yẹn ó máa easy wọn bí bẹ́ẹ̀ sí ìtì olùgbèdè mú nítorí wọ́n ti kó àwọn èèyàn láyà jẹ níbí wọ́n ti kó èèyàn láyà jẹ gan hmm. bẹ́tí ìtì ẹ̀ bá kọ́ bẹ̀rẹ̀ láti ẹni bọ́ọ̀lù tó bá wà nù wọn ẹ̀ bá kọ́ jù grace ẹ̀ náà dípò kékeré ní nǹkan tó kẹ́ ẹ máa ṣe hmm. mo so mo wò pé ìyẹn tó máa tún help láti lè eh, láti lè fasting nǹkan. Eh, àwọn tó ń jọ ń gbọ́ wa tó jẹ́ àwọn eh, official team wa gbogbo ń tẹ sọ wọ́n ń take ẹ̀ ẹ ṣẹ́gun bàbá ẹ jẹ́ ká fún àwọn olè mìíràn láàyè ṣé ká ká tẹ̀síwájú àbí ká gbé dúró báyìí lálẹ́ yìí ṣé ká tẹ̀síwájú ah màmá mi fi pè gold olórántí ẹ bá ń tètè tẹ nọ́mbà yẹn fún wọn plus four four seven five nine four zero five zero nine seven nine nọ́mbà tẹ máa fi bá wa sọ̀rọ̀ nìyẹn ẹni tó bá fẹ́ pè wá o ti tẹ̀ ṣoṣẹ̀ sẹ́ndẹ̀ sí ni kí n lè pin ẹ̀ o ti bá ń sẹ́sìn o ok ẹ wọ́n ti reply yín wà látàtí náà ti reply yín mọ́mì wa so tẹ bá fẹ́ kí ká bring the broadcast to an end or we continue because normally it's two hours and we started at um, time I bẹ̀rẹ̀ náà be eight thirty eight thirty nine thirty ten thirty okay a ṣe ní another thirty five minutes eight thirty come on, bẹ̀rẹ̀ nínú ọmọ bẹ̀rẹ̀ ní ètò kò lè jẹ́ tó eight ah, mo wá go tí mo mọ táyì tá bẹ̀rẹ̀ ṣé ká gbé dúró eh, they should come here to eight yam twenty two minutes ok wà látàdó kù twenty two minutes ẹ jẹ́ ká lo two hours yẹn délẹ̀ ká má cheat àwọn tó wà lálẹ́ kò kọ́ má sọ pé ah àwọn Yorùbá ó ti bẹ̀rẹ̀ nìyẹn nígbà tó lóun máa ṣe two hours ló bá kúkú ṣe one and a half hour ló bá sá lọ ẹ̀yin Yorùbá kò sí kọ́tẹ́ẹ̀lì sọ ah Yorùbá we are good people. Don't let anyone deceive us that we are evil people. Alójú àánú pọ̀. Ẹlòmíì ojú àánú tó ṣe kò tẹ̀ bójú wẹ̀yìn. I know what I'm talking about. We are the best people in the world. I know we have a bit of this and that. Yorùbá máa sacrifice ara ẹ̀ fún ẹ forget about gbogbo tó bá ní ẹ ìpè alẹ́ kan ìpè òṣìwò látọ̀dún wo gbogbo ìyẹn ọfin búbù wa ni ìpè àọlẹ̀ we are the best màmá ìlòmíì ó tọ́ ìlòmíì dàgbà ẹ̀ tẹ̀ ní mọ̀ pé wọ́n ń ṣe ọmọ inú ilé yẹn ojú àánú yẹn ló wá gbé wa débi tá a wà báyìí àwa fẹ́ paná ojú àánú yẹn àmọ́ ẹ jẹ́ ká yọra wa kúrò nínú oko ẹrú good evening focus Nigeria and those of you that have joined us. I've been told we have 22 more minutes. Ah! Adeoti, àwọn tagége ní no, ó ní ẹ̀gbọ́n mi, ẹ jẹ́ ká continue. Ó rẹ̀ ó rẹ̀ ẹ̀gbọ́n ẹ̀ náà díẹ̀ lálẹ́ yìí You know maybe because of the spirit that came out this morning. You know sometimes things shut you down as well. We are human beings. It just shut down but I believe after that conversation and that caller tó pè mí after tàti parí broadcast ọwọ́ sàn ilẹ̀gbọ́n yẹn ṣe pè mí pé àwọn ṣe ń gbọ́ broadcast yẹn ni pé àwọn náà ti activate lè lórí that is the energy that we need adeoti your prayer this morning sister Bukky wants you to be our our our prayer warrior money no what we will do is we will leave it to to float we let different people call but tó bá jẹ́ pé ọ̀nà ló bá pè fine but people love your prayer this morning let's read some of your comments mo sọ fún yín pé sẹ́ we give thank you to those of you making things easy for us. Now I don't have to strain my eyes to that laptop because I have something closer with me <laughs> now and I can watch, you know, we've been able to fix one small phone that I had in the house Don't ń any problem At any call tún ṣe òun la fi ń ṣe Instagram nísìn very soon as well we'll have the Twitter and when we have the laptop which we are almost working on we will then have the software and then things will start moving quickly ránkì màmá wa ṣé ẹ̀rí nọ́mbà yẹn ni mọ́mì mo dẹ̀ fi pin ẹ̀ wọ́n ti send number yẹn plus four four seven five let's read some of your comments Ekundayo Yomek said good evening sir good evening as well Afeez Yusuf best people care best way ordinary Fulani herdsmen bandit bragging on our hands and dancing free in our land And ń ṣiṣẹ́ lé lórí they are dancing but we are working on it ẹlòmíì sọ pé oògùn ta ní àti fi ṣe yahoo yahoo èmi ò bìlíìfì yẹn nǹkan sọ fún mi nìyẹn o wọ́n ní gbogbo oògùn ta ní wọ́n ní yahoo yahoo la fi ràn lọ́wọ́ I don't believe in that somebody said be good I love that no I love that no any, any èpè okay I don't know what you Yorùbá ti wá kò dán mọ́rán báyìí ah, mo rántí pé ìgbà tí mo wá ah wọ́n ti kó wa lóògùn tó bá yẹ pé gbàtà wà ní secondary school lọ́ fi tipá pé yorùbá yẹn o máa ṣe títí dé ss3 ṣé o mọ̀ pé nígbà tí mo dé ss1 báyìí mo sá dànù ni mo gbé yorùbá yẹn sílẹ̀ ni yorùbá wo ta gbé láti jẹ́ ss1 ta tẹ manage gbé dé ss3 ss1 báyìí mo dá mo dá sẹ́gbẹ́ ni. mayowa kí ló sọ ẹ̀ẹ́n mayowa ok kí ló sọ mọ́ rí i oh first time watching you i like your program thank you very much mayowa dairo we welcome you. Adéròmú say thank you. Ah Kenzo ó gborí wọlé àwọn tèkó nìyẹn. Bó ṣe máa máa yọ wọlé bí kúrúkúrú nìyẹn. Ẹ̀gbọ́n ẹ̀ kan bẹ̀. It's good when you know ourselves like this. I said Yoruba people are the good people. We will get this thing out of them. I know there will be a little bit of, we don't want to put too much on that, but there will be Daramola Topi, God is your strength. Thank you very much. Ruka Rukayat. Ah! Ìyàwó wa kékeré. Tí bá sọ pé ìyàwó wa kékeré, ẹ ó ti ọkọ ọkọ wà nílé ọkọ o. Mo ní dárúkọ ẹ̀, ó ti mọ rẹ̀ bó ṣe gbórí wọlé. Nǹkan tí bá dárúkọ ẹ̀ ní sí ẹ̀, ẹ máa lọ máa wo péjì ẹ̀ <laughs> Yorùbá. <laughs> Ẹ̀ tí mo sọ ẹ̀ ti mọ rẹ̀, nígbà tí mo ti níyàwó, òun náà ti mọ ra Tí bá dárúkọ ẹ̀ ní sí ẹ̀, ẹni yẹn lẹ máa lọ mọ́nítọ̀ ìwọ ìwọ dá ní àwọn tó àwọn tó jọ ń wò mí ò dá <laughs> I had a three in Yoruba. wow ẹ̀yin lẹ mọ̀ ṣẹ́rí Yorùbá n tó jẹ́ kí n sá fún Yorùbá ni pé wọ́n á ní kó fi àmì ṣẹ́dẹ̀ mọ̀ pé ah kọ́lọ̀ ń fọ́run kẹ́ ọ̀rẹ́ mi kan Gbénga Káyọ̀dé ẹ mọ̀ pé ọmọ Èkó làwa mo lọ skul Abẹ́òkúta ni a náà ẹ̀yin ọmọ Èkó ẹ̀ gbọ́ Yorùbá kọ̀ọ̀kan rárá mo ní bẹ́ẹ̀ ni àgbọ̀ ṣàbà ń kọ́ gbọ́dọ̀ tó bá ní kó kọ yorùbá kọ́ tó ní kó fi àmì sí lókè kó fi sí nísàlẹ̀ ó máa sá lọ ni ó àti gbogbo kinní yẹn ó ní meaning ó ní meaning àmì mo sá fún ni kọ́ tó wá fún yín ní assignment summary kékeré lọ kọ yorùbá kó lọ kọ ìwé kan kó kọ wákọ̀ máa pé kí gbogbo nonsense yìí nonsense ni máa ń pè nígbà yẹn nísìnyí mo ṣe appreciate ẹ̀ hm. ẹ̀ka lẹ́ńbẹ̀ẹ́ tó pè. Ah, ẹ àtúntò lè gbọ́ra èmi ò tún fẹ́ gbọ́ra mi o ẹ bá wa mute lẹ́yìn o mọ́mì. hello ẹ bá wa mute tẹ fi ń gbọ́ wa mọ́mì o ká lè gbọ́ yín kétékété máa ń. ṣé tí ń gbọ́ mi sìn. ní kétékété ẹ ká lẹ́mà ẹ káàbọ̀ sórí ètò. ẹ ká lẹ́ o hmm. ẹ ká lẹ́ ẹjọ́ ṣé a lè dá sí ètò. ẹ ti pè wọlé ẹ tún ẹ ẹ àníjẹ́ kẹ lọ́gàn a máa dòyìn mẹ́sẹ̀ mọ́ ẹníjẹ́ àníjẹ́ kẹ lọ ẹ máa dá sí mi. <laughs> ẹ kalẹ ẹ kalẹ ma ẹ kalẹ ẹkúṣẹ́ hmm, takuntakun ẹ ṣe gan ni ma. mo kí yín ní tológun tológun tẹ̀sọ́ tẹ̀sọ́ ẹ ṣe gan ni ma. ọmọ akin ọmọ akin ni yín. ẹ ṣe gan ni ma. Hmm, tí ò kì í ṣojo. ẹ ṣe gan ni ma. Uh, ní the righteous shall be bold you are bold ní mo religion ẹ mọ̀ pé ọ̀rọ̀ wa ẹ Yoruba Congress uh, or Yoruba Republic, mm. Yoruba mm. whatever, mm. eh? Kò ní political undertone and uh, there is no religion no. undertone. So ẹ má jẹ́ kí ni ni but you are so bold and Thank I love that Thank and you. I love that. And uh, the the boldness I'm having now is through you. Thank you very I got much. it. Thank you, ma'am. It's through you I got it. Thank you, ma'am. Mm. Because uh, tẹ́lẹ̀ it's like eh, ah, àṣe say báyìí àṣe say báyìí hmm. but now we could come boldly mm. and tell people mm. in Republic of Ireland here mm. as we join Yoruba World Congress um, mm. Ireland uh, eh, ah. chapter tiwa. Wow. Mm. And it's true you. I got the number, yeah. I got the contact, I got I remember my first call with you. Mo kódà mo dà mo wà lójú oorun nígbà tẹ́ pè ní bẹ́ẹ̀ mo rántí ẹ ṣe gan ni mà. ẹ máa rí wa tá mama fly ni èyí tẹ wà ní UK hmm. bóyá lẹ́sẹ̀ ní mama lé wa báyìí bẹ́ẹ̀ ah, ni bàbá àgbègbè àwọn mama léra wa ni. we are ready. Hmm. <laughs> mo mọ̀ pé àwọn màmá wa tó bá ti. ìyá ipò ni i'm telling you ìyá ipò èmi àti ayọ̀ ayọ̀ brown hmm. we work with the less privileged Mota, in Nigeria. I've seen all your platform. mi ní dárúkọ kó má di pé bóyá mo wà ní bàtà ìwọ we are àwọn mi ní dárúkọ I just want to let people know pé. Hmm ìyà ń jẹ ọmọ yorùbá hmm. ìyà ń jẹ ọmọ yorùbá àwọn èèyàn lè má mọ̀ torí pé wọn ò mọ nǹkan tó ń ṣẹlẹ̀ many hmm. people wọn ò mọ nǹkan tó ń ṣẹlẹ̀ kábíyèsí kí n má dárúkọ wọn tó jẹ́ ọba ládéládé tó ga jù hmm. nílẹ̀ yorùbá àwọn ni life patient ẹgbẹ́ tà ń ṣe nígbà tá a lọ sọ́dọ̀ wọn wọ́n ní àwọn kan wà tó jẹ́ pé bámúbámú ni mo yó ọmọ pé ọmọ ẹnìkan ò jẹ́ wọn níbẹ̀ ni ṣùgbọ́n mo dúpẹ́ pé gbogbo àwa tá a wà ní war front is not war kò sí war tó rán yí bàbá ní ọ̀nà là ọ̀nà là tó kò sí ìjà kò sí nǹkan kan nǹkan tá a wà ń sọ tá a jẹ̀ sí ń pariwo lórí tv yorùbá congress um, island hmm. world congress island ni pé a fẹ́ pẹ́tíṣàn yẹn kí gbogbo èèyàn jáde kán bá wa sáìn ẹ̀. bẹ́ẹ̀ni ó ṣe kókó. mi ìwà mọ èjì o bọ̀tà wá ti láwọn youth bẹ́ẹ̀ni láti láti any any any any bẹ́ẹ̀ni anybody from eighteen bẹ́ẹ̀ni from uh, eh, Yoruba World uh, uh, Congress. Mm. We need the banner, we need our t-shirt, we need our uh, uh, face cap. Mm. Láti jáde street Okone. Mm. Ní níbí báyìí. We are mm. registered, we are covered. Mm. UK inauguration tó ṣe ó ti jẹ́ ká mọ̀ pé internationally we are covered. that's it. so kí ni. kí la tún bẹ̀rù fún. kí ni àwọn àwọn tó wà àwọn yorùbá tó wà ní germany tó wà ní holland nǹkan táwa táwa ní yorùbá eh, world congress uh, island nǹkan táwa ń advocate fún fún ni pé we need support we want people to come out to identify with yorùbá hmm. you can be ẹgbẹ́ yorùbá. Uh, uh, Europe you can be ẹgbẹ́ Yorùbá eh, we don't even care about the name but what eh, nǹkan tó join wa together we need Yorùbá òdìjọ wa and we want everybody ẹ má bínú pé mo fi òyìnbó díẹ̀ ah, díẹ̀ ah, nǹkan tí a fẹ́ táwa dẹ̀ ń sọ ń sìn already láti bú location whatever we don't even concern about the location hmm. whatever. focus lẹ́yìn kan fi move on pẹ̀lú. what we are advocating the uh, advocate táwa ń ṣe ń sìn advocate fún sìn ni pé we want everybody to come out and sign this petition. Hmm. àwọn tá a wà ní ìlú òyìnbó lásán tá a wà ní abroad ní bíbá yìí sìn we are more than five million. Hmm. we are more than. àwa àdèrí ten thousand tó fi. ẹ dé bẹ́ẹ̀ ti ní bá ọmọ yorùbá bẹ́ẹ̀ dé amẹ́ríkà àwa la máa rí bẹ́ẹ̀ bí ẹ dé europe eh, island ta wà bíbá gbogbo region gbogbo kìdí hmm. gbogbo church làwa máa lọ we need a leaflet láti headquarter we need a leaflet for us gbogbo àwọn african shop tó wà níbà yìí a fẹ́ kó leaflet wa dọ̀bẹ̀ hmm. lómi ìgbọ́ yìí o. mà á gbọ́ yín à ń gbọ́ yín mo jẹ́ kẹ́ máa sọ̀rọ̀ lórí ẹ má bínú mà. Hmm. àwọn churches a fẹ́ kó lọ àwọn ṣẹ̀báyé tó bá wà níbà yìí àti mọ̀ wọ́n o àmọ́ whatever we want to visit them and tell them about this uh, hmm. uh, this more uh, uh, eh, fruit freedom. We are freedom fighters. This movement, movement, What you tell them. Hmm. So what we need now, eh, sir, ni pé ẹjọ́ ẹ máa kọ sílẹ̀ o. Nǹkan tá a need o, kẹ́rì play nǹkan tí mo sọ. We need a leaflet. Hmm. We need a cap. Hmm. We need àti ní logo. Àti hmm. ní logo Yoruba Congress um, Yorùbá World Congress Island. Wọ́n ti fún wa ní logo tiwa. Hmm. So àti set but what we need now ni pé because ó dàbí pé wọ́n ní abẹ́ umbrella kan la máa wà láti máa máa ṣe iṣẹ́ yẹn i'm not talking about yorùbá yorùbá group. Eh, màmá mi láti canada kalẹ́ mà. ó ti yẹ i'm talking about congress now. Mm. now we need our leaflet ta lè kó lọ sí mosque ta lè hmm. kó lọ sí churches hmm. eh, bóyá limerick ni o eh, a ní àwọn eh, bíi county tá a hmm. máa lọ kí dẹ́ẹ̀ gbogbo ẹ̀ àti ready láti lọ kán fún wa ní leaflet kán fún wa ní cap hmm. kán fún wa ní eh, t-shirt hmm. àwọn nǹkan tá a máa wọ̀ nìyẹn tá a máa lè fi create awareness hmm. àwa obìnrin tá a wà ń bíbà yìí afáwáfù o gbogbo obìnrin tó wà tó ń gbóhùn mi ní gbogbo àgbáyé tó jẹ́ ọmọ Oòduà tí ó jẹ́ ọmọ Òdùwà mo fẹ́ ká jìde tògùntògùn ọmọ akínni wá àlẹ́ kì í ṣe ojo ẹ jẹ́ ká gba àwọn ọmọ wa because if we don't do it hmm. àwọn ọmọ wa náà máa jẹ ìyà nítorí mo mọ ìyà tí àwa tá à ń ṣiṣẹ́ pẹ̀lú mẹ̀kúnnù mo mọ ìyà tá à ń jẹ ṣé tí owó school ni hmm. ṣé ti okó tá a ṣiṣẹ́ pẹ̀lú ni àǹtí ayọ̀ brown kò festival torí àjíjọ wà nínú group ni hmm. humanitarian group mi ní dárúkọ because we are not here to advertise or something like that all we are at is the struggle to get Yoruba uh, eh, Oduduwa freedom total freedom and how how do we get this òun ni pé a gbọ́dọ̀ dìde ká claim pé ọmọ Oduduwa tọkàntọkàn ni wá pé a dẹ̀ fẹ́ kínní Hmm. bàbá lè dìde àní ìdí torí ọ̀nà là hmm. mo gbọ́ lẹ́nu bàbá hmm. ẹ̀ẹ́dẹ̀ professor tó ní ọ̀nà ti là ó là dẹ́tọ̀ ọ̀nà bá là we need some things to put in place. wọ́n ti di fa gan. agbójọ claim ó láti wọ́n ti di fa so ìgbà ìgbà àwọn èèyàn ọmọ tó wà lọ́wọ́ wa ẹ má bínú pé mo dárò mọ́ ilé ẹnu mà wọ́n ifá gan wọ́n ti di fa lórí ní tà ń ṣe eléyìí nóbi nóbi wàsá pé ẹ̀kọ́ ló pa kan jókòó ni bàbá ọ̀sọ́ gan níjọ Sunday ọ̀nà ti là wá ló kọ̀ kù sí lọ́wọ́ nísìn ká pírẹsẹ̀ntẹ̀ to the international community and those at home that we are ready to go total dissolution of Nigeria there's nothing called Nigeria don't be deceived ẹgbẹ́dánlẹ̀ màmú mi ẹ má bínú mà. ẹ̀hún náà ni mo ṣe ń wo mi ìmọ̀ bóyá i'm coming i don't know maybe i'm communicating. Uh-uh. very powerful. hello sir. and communicate very very powerful. i don't know whether i'm co uh, communicating. Hmm. because people people need to understand that this is the only way if we are hiding in our own cocoon, the, how do the world know that we have something way, powerful? We have to come out. The only way ń sìn ni pé a ní láti jáde. That's the only way. jáde láti jà fún ẹ̀tọ́ wa. ilé ìṣòro máa jókòó sínú ilé. ìyá pọ̀ o ìyá pọ̀ ìyá ń jẹ àwọn èèyàn wa o ah. ìyá ń jẹ àwọn èèyàn wa. Hmm. àwọn èèyàn kan sọ̀rọ̀ ó ní pé àwọn míì hàn lóúnjẹ mẹ́ta jẹ. Ah. mo ní àwọn kan rí oúnjẹ ẹ̀kan jẹ. hàn hmm. rí oúnjẹ ẹ̀kan ẹyọ ẹyọ kan báyìí. ní yorùbá land ṣé àwọn ọmọ tó jẹ́ kán ti drop out nílẹ̀ yorùbá ní yorùbá land. ṣé àwọn ọmọ tó lè lọ school ni. Hmm. ẹ jẹ́ kí n tún wá sọ kéèsì kan fún yín tá a ṣe street lọ́jọ́ mẹ́ta yìí ẹ má ti jẹ́ sọ̀rọ̀ kéèsì tó jẹ́ pé ayọ̀bra dan azante ayọ̀bra cook testify today hmm. àwọn ọmọ yorùbá tó wà ní ilẹ̀ àwọn kí n má dárúkọ àwọn ilẹ̀ kọ̀ọ̀rán àbí kí n máa ń pè wọ́n ní eh. àwọn òyìnbó fẹ́kọ̀ọ́ àwọn ọmọ yorùbá mi ìfẹ́ dárúkọ kọ́ńtì àwọn ọmọ yorùbá tó wà ń bẹ̀ many people ní organisation wa ti rescue jáde ṣé ó wá yẹ kí irú wa kọ́mọ wa lọ máa ṣàṣẹ́wó hmm. ọmọ wa the pride of yorùbá àwa tó jẹ́ pé agbájúmọ̀ àwa tó jẹ́ pé alọ́pọlọ àwa tó jẹ́ ẹ lọ sí ìjùmọ̀ta aago márùn-ún ò ń bá wa lórí bẹ́ẹ̀dì i'm telling you ẹ̀gùn hmm. márùn-ún èérí èérí bọ́n ṣe máa ma sọ́gbù yóò bá máa struggle. àtago mẹ́ta àtago mẹ́rin làwọn míì ti ń jí oh. ẹlòmíì ń bọ̀ láti Ṣàngó ẹlòmíì ń bọ̀ láti Ṣàngó ó sì lọ sí Ìdúmọ̀tà. Ah, ẹjọ no no no no not at all ma. nǹkan tí mò ń try láti sọ tí mò ń hmm. try láti sọ ní àwa o campaign tiwa is not about location whatever because àwa ti rí ìyà a dẹ̀ ti mọ̀ bí ìyà ṣe rí a dẹ̀ ń ṣiṣẹ́ pẹ̀lú àwọn ọmọ tí ìyà ń jẹ àwọn èèyàn tí ìyà ń jẹ Nàìjíríà a dẹ̀ mọ̀ pé ìyà ń jẹ wọ́n ìyà ń jẹ wọ́n bẹ́ẹ̀ ni tí ẹ bá dé inú slum àwọn slum tá máa ń wọ̀ táwọn ọmọ mẹ́mbà táwọn mẹ́mbà organization bá ní dárúkọ wọ́n máa ń wọ̀ tó máa ń wọ̀ lọ láti lọ tọ́jú àwọn èèyàn ẹ̀ẹ́dẹ́gbò mi lọ́ba yìí ẹ̀ẹ́dẹ́sẹ̀ lè fọwọ́ mú nǹkan pé ẹ̀ ń fọwọ́ mú nǹkan sí ẹnu ń bẹ̀ àwọn bí ìgbà téèyàn wà nínú inú kínní. So all these things hmm. I mean what am I here to say is that ẹ jọ̀ọ́ gbogbo ọmọ Yorùbá tó wà ní Holland a nídìí bí ìmọye tá a ní ìdìbò tá ìdí ten million eh, people ń sìn kán lè bá wa fáìn kiri ah. yẹn. we need to call. out. taba ní ten million mọ́mì a ti ṣọ́ọ̀tì Nàìjíríà lálẹ́ yìí ten eh, million ọmọ Yorùbá eh. ten million kó sign oh. petition nìyẹn ọmọ Nàìjíríà ó máa dákẹ́ lẹ́sẹ̀kẹsẹ̀ ṣẹ́rí ẹjẹ́ sọ kọ́kọ́ mọ́mì ṣẹ́rí ó náà pé kò yá àwọn èèyàn ó rò pé nígbà tá a bá ní àfi break ẹ mọ̀ pé nísìn UK wọ́n ti kúrò nínú EU ẹ mọ̀ pé kò sí jàgíjàgí ọmọ nísìn wọ́n kàn negotiate nísìn bó ṣe máa rí nìyẹn. yẹ́ẹ̀ bọ̀ kí ni nọ́mbà tá a wá ní ìdìbà kí ni orí àwa tá a máa ma campaign sí torí mi sọ pé ten million ni mò ń sọ fáwọn èèyàn. ten million yẹn náà gangan náà ni ẹ má tún ẹ má tún já wálẹ̀ ten million yẹn ni because tá a bá ti dé ten thousand a máa activate sí unlimited unlimited yẹn mi tó máa fún wa ní up to that ten million all right all right so a ní iṣẹ́ láti ṣe iṣẹ́ yẹn pọ̀ ìṣe ni pé ká jáde síta òun gangan ni ká jẹ́ káwọn yẹn bíkọ́ ẹlòmíì gan ò tẹ̀ tí ìmọ̀ pé kí ní ń go on rárá rárá nígbà tó ń dín ẹlò wọ́n ń dín pẹ̀lú covid nineteen àwọn èèyàn ń dín pẹ̀lú covid nineteen lọ́wọ́ ẹlòmíì mọ̀ so ẹlòmíì ò mọ̀ and we, we can't blame people now because people ṣẹ́rí covid nineteen yìí ó ti ó ti mess up so ẹlòmíì ti lose iṣẹ́ nínú ti covid nineteen ṣe kò tẹ̀ fi gbọ́rọ̀ Odùduwà kò fi gbọ́rọ̀ Yorùbá ó mọ̀ pé ìlú yẹn bí òun nínú torí wọn ò lè òun jáde tẹ́lẹ̀ òun tó wá wá síbí òun ti lose iṣẹ́ but we cannot say because of that káwa náà wá rí lẹ́nu ká jókòó kí n máa sọ pé à ah, covid nineteen wà níta ẹ jẹ́ ká owó ṣe ń lọ no ká tèmi ò bá bẹ̀rẹ̀ nísìn ẹ̀yin ò ní connect pẹ̀lú mi gbogbo ẹ̀yin tẹ̀ ń wò mí lórí afẹ́fẹ́ báyìí ẹ ẹ mo sọ pé ìgbọ́kàn lè ní mo ní nígbà tá à ń sọ pé research mi ní research lórí burúkú wo mo ní kò lè work mo ní yẹn ti late mo ní mo ní because the reason why that cannot work is àwọn tó ṣì sọ restructuring yẹn manual lọ sí ń lò àwa ti ń lọ automatic. Hmm. ẹ ṣe àwọn tó ń sọ restructuring àwọn ò bá ọmọ nǹkan tó ń ṣe ní ọmọ nípa Yorùbá ọmọ ìyá tí ọmọ Yorùbá ń jẹ ọmọ ìyá tá à ń jẹ rárá ìmọ̀ ní láti dárúkọ àwọn organisation kankan um, i'm not interested in that. nǹkan tí mo ní kókó hmm. ọ̀rọ̀ kí n má gbà tó ráwọn èèyàn tó bá tó fẹ́ wọlé gbà hmm. nǹkan tí èmi fẹ́ bẹ gbogbo ọmọ yorùbá ní gbogbo àgbáyé ń sìn ni pé wọ́n jẹ́ ká fọwọ́pọ̀ ìfọwọ́sowọ́pọ̀ òun la ní this time around àwọn tó wà ní island bíbá ẹ̀ kán jọ ìwà kán jọ ìwà uh, we have uh, uh, yorùbá world congress uh, tv ẹ eh, Island TV Island TV níbi tá a ti fẹ́ máa ké tatata kí hmm. àwọn èèyàn gbọ́ káwọn èèyàn gbọ́ pé nǹkan báyìí báyìí ló ń ṣẹlẹ̀ ìyà ń jẹ wá ìyà yìí ti tó afẹ́ kí afẹ́ Odùduwà hmm. republic. ẹ ṣe gan ni mọ́mí. adẹ̀ ti bẹ̀rẹ̀ adẹ̀ ti bẹ̀rẹ̀ adẹ̀ fẹ́ kán fọwọ́ tó wá pọ̀ ẹni tó bá dé ìdálẹ̀ ọ̀dàlẹ̀ ó máa bálẹ̀ lọ ni. Hmm. ó máa bá ẹni tó bá ti try láti fún ah. báàgì tá à ń ṣe program ah. kan yóò try láti fún. Ah, ṣẹ̀rí ọ̀rọ̀ tẹ̀sán yẹn máa kí spirit mi tún dìde mọ́ mi. Ah. lẹ́ni tó bá ń tà láti mú wa hmm. balẹ̀. àṣẹ Èdùmàrè. yàtọ̀ sí pé kéèyàn máa fàdúrà kó máa fi ràn wá ah. lọ́wọ́ ẹni tó bá tà ló wo inú burúkú tí ọmọ generation ẹ máa parẹ́ sí ni àgbáyé ọ̀dàlẹ̀ ni ó dẹ̀ máa bálẹ̀ lọ. àní generation àní gbúrú ẹ̀ mọ̀ rárá ìtawà lálẹ́ ìtawà nínú kínní kò ń ṣe kò ń ṣeré ìtawà eh. that's why tẹ́lẹ̀ omi bá pè ní i mean sometimes a lè ṣẹ̀fẹ̀ sí i èmi táwọn èèyàn bá pè mí tàbá ti máa bá wọn sọ̀rọ̀ lórí fóònù e, eléyìí ń sọ̀rọ̀ ẹ̀rín kò ń sọ̀rọ̀ ẹ̀rín tó táwọn èèyàn ń sunkún lórí broadcast lélẹ́yìí Tóbi Lọ́ba birthday today ó ń sunkún lórí broadcast láàárọ̀ ẹ̀rù pé eré ni. ìjà ipò ni ìjà ipò ni ìjà ipò ni and the only solution kò sí the only solution is for us to just stay on our own. self-determination nothing more nothing less freedom. Eh, Eh, kí náà not we are not eh, a ma region region eh. káàkiri but wọ́wọ́ ẹ mọ̀ pé taba ní yorùbá nation tiwa a máa secure border tiwa a máa máa create economy tiwa. Ah, tó sọ fún ta. mo ní taba ti ní nation tiwa àkọ́kọ́ secure border wa so that àwọn olórí burúkú tó fẹ́ pa wá ẹni tó fẹ́ ìgbà tèmi dèlú yìí nísìn ṣé wọ́n mọ̀ tó bá commit offence nílùú bóun ẹ̀kọ́ tó sọ Dublin wọ́n máa mú ẹ níbẹ̀ torí the system is working nàìjíríà ni mo mọ̀ pé tó bá tó bá tó bá lùyàn ní jìbìtì lálẹ́mọ̀ṣọ́ wàtí wà náà àlẹ́mọ̀ṣọ́ yẹn báyìí ò ní mọ̀ pé ní ẹ wà náà àlẹ́mọ̀ṣọ́ pẹ̀lú ẹ because there is no system it's not working à ní pé yorùbá náà pé wọ́n ń ṣe rekereke but a bá ti ní structure to work ẹ tó bá lù ẹ ní jìbìtì àdí pẹ̀lú ẹ. àkọ iṣẹ́ tí ẹ rí pẹ̀lú inauguration the UK and Europe tí mo rí yẹn with what I had for four hours I was on the, the program. Èmi mọ̀ pé no àwọn tó ń gbé ètò ìsílẹ̀ tán dẹ̀ wà ní uh, hmm. tó ń ṣe ètò yìí lọ́wọ́lọ́wọ́ àwọn tó mọ nǹkan tó ń ṣe ni hmm. ọmọ nǹkan tó ń ṣe hmm. bẹ́ẹ̀ ni so eh, ara ìyẹn gan tún fún wa ní bond pẹ̀lú kínní and I call the. Um, the uh, one of the kí n má dárúkọ àná dẹ̀ fún wa ní backup pé eh, Yorùbá World Congress island wọn sì ní sí hmm. ọdẹ ní ká sí gan dẹ̀ máa ẹ ah, gbúrò wa sá ah, no problem ẹ ṣe gan no hmm. problem lágbára Ọlọ́run ẹjọ hmm. ẹ sábà wa eighteen ẹjọ ẹ bá wa eighteen flyer wa ẹ fẹ́ jẹ́ ká mọ̀ kọ́lọ̀ gbogbo ẹ̀ sábà ni we will come out eh, and do the rally. thank you very much ma thank you ma. I've come out I'm sure ẹ̀yin gan láti lè máa gbé wa ní rádìí tá a máa God bless you and ẹ má bínú pé mo ah, gbogbo ìgbà ní bàbá no problem ẹ ṣe gan ni. orí campaign mo wá fún lẹ́nu tí bá tún kó àwàdà wa máa tó mú mi sọ ọ̀rọ̀ pọ̀ gan bó ṣe láti rí gangan nìyẹn ẹ ṣe gan ni mọ́mì. àwa máa wá àdẹ̀ máa dé báyìí ni ẹni tó bá ní ká máa wá náà láti dé báyìí oníbàjẹ́ ni pé kẹ́yìn náà má dúró sí ibi tẹ́ wà ní òtòrí torí pé ojúkójú kan ojú burúkú kan kò ní kó ojú bẹ́ẹ̀ ni ojúkójú tó bá lòun fẹ́ wò ní ah, àìdá ó máa kọ́ ni abọ́dúwà ni wọ́ ẹni bá dẹ̀ lóun fẹ́ wo ti ní ní burúkú akútúpẹ́ hmm. ni o ó máa sùn kò ní jí. nítorí pé àkàndá èèyàn ni <laughs> ẹ̀yin gan ni àrólé Oòduà mo fún yín lórúkọ yẹn léni àrólé Oòduà ni mo dẹ̀ ṣe máa rí nìyẹn màmá ẹ ṣé gan ni màmá thank you very much. Yeah, má tù wọ kọ́lọ̀ à ń bá sọ èrúmbà wọ ni àwọn tó ń wò má tọwọ́ bọ̀ ẹ́ lójú olùkọ́ à ń ṣeré bíbá yìí ìbíbá èmi wá gẹ́gẹ́ bíi talk show guy ẹ̀ tó wá ń wò ó máa kú tẹ̀yìn tẹ̀yìn ni olùkọ́ à ń ṣeré ni this one no be joke this one no be joke we only have ten minutes adétòkùnbọ̀ ọmọọba every monday ẹ máa lọ gbọ́ ètò ẹ̀ monday and thursday láago mẹ́fà kò ń ṣèmi nìkan lẹ máa gbọ́ gbogbo wa náà lẹ máa máa gbọ́ bá ṣe máa gbé sílẹ̀ ló yàtọ̀ ibì náà là ń lọ èmi àti máyégún èmi máa máa dárúkọ ó bá fọ ẹ lórí kó fọ ẹ lórí mọtílẹ lórí we are one ìyẹn kọkàn lè lè ya gbogbo àwa tájọ ń ṣe ìwọ ló máa bá lọ torí iṣẹ́ tá a gbé dání <laughs> mo pín nìkan kan wàá ṣeré Afeez Yusuf ó ní awareness consultation and coordination tàbá lè rí mẹ́tẹ̀ẹ̀ta yẹn bóhùn bóhùn kó bí Tinubu kó gbé gbogbo owó ẹ̀ jáde kó gbé gbogbo owó ẹ̀ jáde MKO ẹ̀mọ̀ ẹ̀tẹ́ MKO náà ni MKO lèmi mọ̀ kò ṣe pé blank check ló máa fún ẹ ìwọ ló máa lọ kọ ètò fẹ́ sínú ẹ̀ kọ́lọ̀ ń fọ̀rùn kẹ́ níbi tó wà so kí là ń sọ. So, a sì ń ten thousand poll èmi bìlí pé ní mọ́ǹtì yìí kó tó kanlẹ̀ ten thousand yẹn ká àgírí pé a máa rí àbí gbogbo atajọ́ ń wò ní kò ń ṣe mi nìkan gbogbo wa kò ń ṣiṣẹ́ sister booking nìkan kò ní rẹ̀ ẹ̀rí lálẹ́ ìfẹ́ pa kẹ́tẹ́kẹ́tẹ́ èmi gan rẹ̀ mí but kí la fi ṣe sí because àwọn kan ti di pé wọ́n láti gbọ́ ohun yẹn <laughs> màmá mi á ní ti bá ti gbọ́ ohun inú mi máa ń dùn onítẹ̀sí wọn lójú <laughs> mo ní láti dárúkọ wọn we have a lot of callers and we appreciate we deal with so <laughs> let me know sharing another ibi tí mò ń gbé kíní ìbọ̀ ẹ tí ì rí nǹkan kan àṣẹ̀ṣẹ̀ mẹyẹ bọ̀dà pò àní kó ìkíni ìdálélé gbẹ̀dú tó ń dún ni ẹ̀ lè panú ẹ̀ a máa gba kíní ẹ̀yẹn máa lọ fíìlì póòlù yẹn ṣẹ́ni gbogbo nọ́mbà tẹ̀ ń fún mi yẹn oníkọ̀ọ̀kan tó ń bọ̀ ṣẹ́rí mo ti gbogbo ìyẹn ṣẹ́rí the pole máa láìní gbogbo gbogbo yín papọ̀ tẹ́ máa mọ́ra yín ní gbèríko gbèríko à ń ṣiṣẹ́ lé lórí sórí <laughs> ìwọ tó wà ní ìfàkọ̀ wà á mọ ẹni tó wà ní ìfàkọ̀ náà máa connect yín papọ̀ ẹjọ́ máa máa ṣiṣẹ́ papọ̀ bí politician kan lè wọnú wa rárá politician wo á tẹ̀ka bọ́ lójú bastard they are wicked ẹ̀rí ni tí tí yẹn kọ́ ní tó ra lé sí lamẹ́ríkà kóun àti bàbá god kọjọ máa lọ yanjú ẹ̀ lọ́hùn problem tiẹ̀ nìyẹn kò ń ṣe tèmi tó bá dọ̀hùn máyégún ní <laughs> máyégún ó nígbà tí abba kyari kú wọ́n jẹ́ kó wọlé wọ́n dá dúró lẹ́nu ọ̀nà pé máì tí wọlé because nnpc gan yẹn náà tún ń bọ̀ máyégún Ah, ò ṣàfún èmi sọ fún yín pé ìjẹ̀bú ó wà lára àwọn tó bá British yìí jà èmi máa máa dárúkọ wọn èmi ò bẹ̀rù wọn pé torí pé mò ń gbé níbí báyìí àwọn máa no àwọn ló kó wa lẹ́rú Lateef nìyẹn ló pè oníwọ̀jẹ́ kábàkárí wọlé Abacha ní kó sì dúró lẹ́nu ọ̀nà náà <laughs> máa yọ gan ọyá gbéránlẹ̀ Lateef àti fẹ́ẹ́ parí ètò tètè gbéránlẹ̀. ẹ̀rọ ẹ̀ka rẹ̀ àti ìjọ láti libya ẹ kú iṣẹ́ takuntakun ẹ̀ mo fẹ́ pè sí àkíyèsí kan nípa fóònù egbò bọ̀ ní àárọ̀ tẹ bá ń ka iye àwọn èèyàn tí yóò ti sáìn ní iye àwọn èèyàn báyìí ni yóò ti sáìn ní ẹ máa ń sọ àwọn ìlú yẹn Cambodia ẹyọkan ni Germany ẹyọkan ẹ dárúkọ Libya rí mọ́ ọ̀kẹ́ àbáwátá ṣé Libya àbí kò wọlé ni. Yorùbá. mo kàn fẹ́ mọ̀ bóyá tó bá ti di àárọ̀ la kẹsọ ya àwọn èèyàn tí yóò ti ṣe Libya kí lè mọ̀ pé iṣẹ́ tó yẹ ṣe bóyá wọ́ọ̀k bóyá àti mo lè ń ṣe bóyá kò wọ́ọ̀k. then mo sẹ́yìn bí mo ṣe orí WhatsApp sódà bẹ gbọ́ bí ọdún láti nàìjíríà mo tẹ̀lé bó ṣe bó ṣe ń sọ̀rọ̀ lórí whatsapp group yẹn mo tẹ̀lé máa ń sáré káàkiri gbogbo gbogbo ló ṣe kọ́ báyìí lọ́ọ̀mì. ẹ latif tó pè yìí mo ti gbọ́ tó bá dọ̀la aṣọ mélòó ní ilẹ̀ pè láti libya èyí tẹ́tí sáìn tó wà lè mọ bó ṣe fi sáré sí dáadáa bí. ọ̀pọ̀ sẹ́yìn kí nípa sórí whatsapp group yín kẹta láti gbọ́ lálẹ́ kẹ fún mi lẹ́sìn sórí whatsapp group padà kí lè sẹ́yìn má wọrí màá fún ẹ lésì àti fẹ́ parí ètò <laughs> yorùbá ah! bó tẹ bá rí nínú group òṣàtọ́lá ti ń ṣe program báyìí ẹ lọ wò ẹ lọ wò ẹ lọ wò ẹ lọ wò ẹ lọ wò gbẹ̀dú ti ń ṣe program báyìí ẹ máa lọ wò ẹ máa lọ wò bó ṣe máa sáré kiri bó ṣe aláti ṣe rí ọ̀rọ̀ kínní ó láti jẹ́ nǹkan tá a máa mú sínú ọkàn wa kínú wa máa dùn sí torí àmọ́ tí ó ń bọ̀ tá a fẹ́ gbà tó bá mọ tó ń bọ̀ ni inú ẹ̀ máa dùn lójoojúmọ́ ni ẹgbẹ́ látẹ̀kọ̀ọ́ àti fẹ́ parí ètò ẹ tètè bá a ṣe. Ah, mi jẹ́ mọ̀ pé wà á láìfù mo bísí látàárọ̀ ni. ẹ ló sà. à ń gbọ́ yín kétékété. tó bá ti parí láìfù ẹ dákun mr yobe ọ̀rọ̀ wà lábẹ́ aṣọ tó síríọ̀sì gan. à ń pè yín lágbára ọlọ́run ọ̀rọ̀ ẹ jẹ́ ká à ń pè yín nígbà no problem ẹ jẹ́ àpadà ságége àwọn tí agége ló ń pè lọ́wọ́lọ́wọ́ àti fẹ́ parí ètò ó yá gbéra ńlẹ̀ adéòtí à ń gbọ́ ẹ kétékété. So, yeah. Money, um, I just want to create an, uh, an awareness to Guaomagege because people don't know what is going on now. Hmm. Ó ní pé mo gbọ́ lánàá ṣe ni ní pé wọ́n ní àwọn wọ́n náà ti ń ṣe mítìn pé tí ọba Agége bá ti kú àwọn náà lẹ́tọ̀ọ́ sí póòsì yẹn ah, eh. gẹ́gẹ́ bí àwọn náà fẹ́ jẹ ọba Agége. Eh, wàhálà máa dé eh. so I don't know mo Ah, eh, mo dẹ̀ sọ pé ọ̀pọ̀lọpọ̀ a máa gbọ́ àwọn àwọn èèyàn bá wà ní àgbẹ̀rẹ̀ àwọn máa wọ́n máa lé kòsíkòsì a máa ṣèléyàn tó máa léyàn lágége kí àwọn èèyàn lè lè gba àdì because bó ṣe wà yẹn wọn kì í fìyàn lára kán tó bẹ̀rẹ̀ so wọn ti ń ṣe mí fìyàn ọlọ́run ló mọ̀ mọ́ fẹ́ tú àṣírí wọn so everybody máa gbá àdì because ẹ mọ̀ ìṣe tó máa ń ṣe ni pé wọ́n máa ti plan gbogbo plan tó ti plan gbogbo púpọ̀ yẹn wọ́n kàn strike lójijì àwọn èèyàn tí ẹni mọ̀ bí wọ́n fẹ́ gbà so gbogbo èèyàn tó bá ń gbọ́ sí tó bá láwọn èèyàn lágbègbè kọ́ jọ kọ́ máa sọ wọn pé anything tó bá fẹ́ come up just like that because àwọn náà lè make point yẹn jáde definitely pé wọ́n wá wá bọ́ ṣe fẹ́ pa ọba yẹn because sọ pé tí ọba kan ò bá tí ì ní ò lè jẹ for them to make that statement definitely wọ́n ti ń wá ọ̀nà láti pa ọba tó wà bẹ́ẹ̀ ni so ó jọ nítorí ọlọ́run gbó because i been trying to tell people àwọn èèyàn kọ̀ọ̀kan tàdé ń sọ fún náà immediately lọ́nà àpé ah, àwọn náà ń gbọ́ something like that ìmí ìgbọ́n ti máa sọ pé máa dẹ̀ sórí platform ẹ̀ṣẹ̀kẹ̀ tí wọ́n ní à ah, kí jọkí hádà kí jọkí hádà wọn so àwọn tó wà ní dàzúrà kò jọ kó bá wa announce. all right fáwọn eh, èèyàn since tó ti sọ eh, eh, nísìnyí iṣẹ́ tàwa nìyẹn asakulétẹ̀ ó máa lọ màálà tó fẹ́ jẹ ọba ní Agége tó Rukayat ìwọ náà ní pé àdárúkọ ó dà ń pé France ṣé ká dárúkọ lálẹ́ yìí no ẹ jẹ́ ká ṣe láàárọ̀ <laughs> Latif Latif ní kò lè mọ̀ bí aṣẹ́ tóun ṣe ń dáhùn. Latif, má wọrí bó ṣe láti rí nìyẹn we joke into it but let us take it serious ṣẹ́rí tó bá ti take it serious ó máa máa lọ fẹ̀rẹ̀fẹ̀rẹ̀ ni ah ẹ̀gbọ́n mi tó pè lálẹ́ yìí àwọn lè máa ń gbọ́ lẹ́yìn ni wọ́n kì í pè ní tó mú wọn pè lálẹ́ yìí ah ẹgbẹ́ranlẹ̀ ẹ̀gbọ́n mi àwọn strategist team wa lélẹ̀ ẹgbẹ́ranlẹ̀. bàbá Koiki ẹ̀ka lẹ́ o ẹ̀ka lẹ́ káàbọ̀ sórí ètò. Um, nǹkan um, mo kàn fẹ́ sọ nǹkan mẹ́ta tó jẹ́ pé one of the problems Nigeria hmm? location line hmm. tó jẹ́ pé ó máa ń affect àwọn Yorùbá tó tiẹ̀ ti affect jìnnà number one wọ́n fi ń ba ayé oh, àwọn èèyàn jẹ́ eh, endemic hmm. ignorance endemic ignorance wọn ò fẹ́ jẹ́ káwọn èèyàn mọ nǹkan tó ń lọ and one of the things tó ń lò ní lack of basic infrastructure tó yẹ pé tóun bá ní láti ò electricity a simple example ṣe get point mi endemic ignorance then history tán ti from the curriculum a mm-hmm. gbọ́dọ̀ bring history yẹn padà ó dánmọ́ gbádùn bẹ́ẹ̀ ṣe máa ń tẹ̀ ṣe ń ṣe àwọn èèyàn létí tá à ń sọ àwọn iṣẹ́ mọ̀ bẹ́ẹ̀ ṣe ń ṣe àwọn èèyàn létí bẹ́ẹ̀ ṣe ń sọ òótọ́ ọ̀rọ̀ so that àwọn èèyàn máa mọ nǹkan tó ń lọ níbẹ̀ Odùduwà mm. republic yẹn ti ṣe é ṣe. mo hundred years of turbulence in Nigeria. Hmm. would you believe pé as at nineteen twelve southern protectorate wọ́n budget surplus of two point two five million pounds hmm. whereas northern protectorate àwọn only hundred thousand pounds so one of the reasons you ṣe join south àti north together the dad. Oh, I wá gbowó Hmm. wọ́n wá sọ pé owó tó ń gbà láti fi tọ́jú àwọn ará ọ̀yà wọ́n lọ wá bó ṣe máa ṣe so ó kàn dẹ̀ gbogbo ẹ̀ ó kàn gbé kọ́ kúkú jọ àwọn papọ̀ ṣe gẹ́ pọ́ǹtì mi so nǹkan tí mo bá láti sọ ìbọn málì ni téèyàn ò bá mọ history ẹ̀ ẹ́ kò ní mọ ibi tó ti ń bọ̀ hmm. and bí gbogbo bọ́lọ̀ ṣe ń bẹ àwọn máa ṣe àwọn èèyàn létí àwọn máa ṣe àwọn èèyàn létí àwọn máa ṣe àwọn èèyàn létí so that's number one endemic ignorance so eh, enlightenment campaign bẹ́ẹ̀ ṣe ń ṣe àwọn èèyàn létí hmm. ẹlẹ́ẹ̀kejì òun ni idolize fear wọ́n ti create ẹ̀rù ẹ̀rù yẹn ti pọ̀ jù hmm. yorùbá dẹ̀ máa ń sọ̀rọ̀ pé wọ́n káàkiri ń sọ síbẹ̀ ká kú síbẹ̀ téèyàn bá mú dúró lórí òótọ́ ẹ́ hmm. sometimes ẹni tó fẹ́ ṣèkà fún ẹ̀gbọ́n torí nǹkan tó gbìn ní sọ́sọ́sọ́ tó ẹ̀rù yẹn gan akọ́kọ́ bá a ní pé A òótọ́ ni nǹkan tó gbẹ̀yìn sọ so àìdọ́láṣí àyẹn a gbọ́dọ̀ ka kúrò lójú àwọn èèyàn wa pẹ̀lú àdúrà pẹ̀lú gbogbo pẹ̀lú enlightenment. ẹlẹ́ẹ̀ka tí mo fẹ́ sọ tó yẹ pé wọ́n fi ń dídí lọ́ fi ń dídí destroy ìlú yẹn hmm. òun ni military terrorism màá dẹ̀ ṣàlàyé ẹ̀ briefly kí n tó round up. ṣe military terrorism is the use of security agencies láti threaten àwọn èèyàn láti shut àwọn èèyàn down. down ṣùgbọ́n tí àwọn èèyàn tá a bá kiri bẹ́ẹ̀ ṣe mo inú mi dùn bẹ́ẹ̀ ṣe ń sọ pé àwọn èèyàn ní láti mọ ẹ̀tọ́ wọn nípa Odùduwà report because ti lọ sí international stage ìtorí inú mi dùn bẹ́ẹ̀ ṣe máa ń pè é kíní um, tí Yorùbá nation Odùduwà nation tó fi join yẹn so ẹ túbọ̀ máa bá wa play everyday káwọn èèyàn máa rí so the more tí àwọn èèyàn bá ń rí kíní yẹn they become more aware mm. the fear yẹn á máa kúrò because wọ́n ṣé àyẹ̀ máa kó dẹ́n gbogbo mílíọ̀tì tẹ̀lé ní nǹkan kan tó ń sọ yẹn gbogbo àwọn a máa gbé wọn lọ sí crime court world crime court gbogbo àwọn tó bá parí dánwò lágbára ọlọ́run tó nǹkan tẹ̀mí fẹ́ sọ nìyẹn á jẹ́ kó dàbọ̀. ẹni tó ń pè náà nísìn lára àwọn Yorùbá World Congress team ni but Mayegun is live and I will end my broadcast. And simply because. I think ó dẹ̀sẹ̀ bẹ̀rẹ̀ ní five minutes ago. come into their aid and all of that. so you never see this guy. so let me let the guy from the Yoruba World Congress sort of briefly for thirty one seconds or one minute rather not seconds then we will end the broadcast so that we can all move and go and enjoy that as well since we're also gonna finish it at ten thirty so we're almost finishing as well uh, what's called mo ṣe rí indicator yẹn nísìnyí ah ìwọ náà la quick, pè I'm àmà to end the broadcast though má pè ní mi tí ń pè é padà kúnlé. àti fún ní opportunity that means we can't get through so I will turn the phone off so that we will not tún ní ojú àánú Yorùbá on that note waiting for pairing ọmọ àpẹ nǹkan mọ ilẹ̀ ti ṣú on that note i say thank you very much Mama uh, màmá mi láti Canada mo ní láti dárúkọ wọn tí bá ti rí wọn gbogbo yín pátápátá ni mo kí àtìyàwó kékeré tó ń wò náà ní wúlíṣì níbẹ̀ ẹ ṣeun thank you very much iṣẹ́ tó ṣe òun náà ló ti a ti ń jàǹfààní ẹ̀ lálẹ́ yìí we wish everybody a new freedom we are already in it ẹ máa wíṣì pa ti wà nínú ẹ̀ there is still issues but we will get through as well thank you very much join me tomorrow at exactly six thirty in the morning kọ́lọ́n kó jẹ́ ká sùn ká jí láyọ̀ ẹni tó bá ní àní sùn pé ká tún jí òun ni kò ní jí bẹ́ẹ̀ ni wọ́n ní ká máa sọ bẹ́ẹ̀ ìwọ ló ní jí bọ̀tẹ̀ yín kọ́ ẹ̀yin tẹ̀ ń wò wá kọ́ tí ó yẹ pé ò bá ti ní nǹkan míì tó tún papọ̀ tó bá yẹ pé lórí òtítọ́ lèmi jókòó tí mò tún pa nǹkan kan míì mọ́ tí mò ń ṣe wàhálà lórí kinní tí mo dẹ̀ máa ṣe wàhálà yẹn títí tá a máa fi gbà má bí mi pé how twenty two years èmi fi sáàbù lóyè jẹ́ n fi ìtókù náà kí n fi sáàbù yorùbá bó ṣe máa rí nìyẹn ó dàárọ̀ èmi náà lọ́jọ́ ìmáyégún mò ń lọ gbọ́ ṣùgbọ́n ẹ̀yin náà pàdé mi níbẹ̀ bye for now.